Mr. Yemi ìmọ̀ anybody tó ń jẹ́ Mr. Yemi. àwọn náà ti sọ wípé tẹ bá rí àwọn wọn lẹ́nu ìdá àwọn because ó ti pẹ́ dẹ́ tí rírà gbẹ̀yìn. ok. ó ẹ jẹ́ ká lọ. sọ́run yóò pọ̀ ah, ó ti bá wà lára. ọ̀gídà ó nàìjíríà tó nílé ìwé. Thank you. Ya Hello. Mi bàbá mi shut up! I swear to God, if you make me hungry, I will waste you now. I swear. pariwo jù bẹ́ẹ̀. are you trying to remove it? I try to remove it. You are mad. You try to remove it. Try to remove it. Shut up! can see you are a perfect gentleman please don't make any noise there mm. kó má jẹ́ kí inú bí red mm. kí n má will come there. má pariwo ọkàn bẹ́ẹ̀. Mm. out now what is mm, what is that kí ni mm, for God's sake. Mm. àbàṣe ibà ìṣẹ́wọ̀n kan ní ìṣẹ́wọ̀n. You shut up. I swear to God, it's not your fault. mi ní sóbì ló gbẹlẹ fún yàrá tí. Пока. you Shut up! Mi ní sọ̀rọ̀ àdìgbò lẹ́bùn yẹn. Àbùkà sí ìwà gentleman. A ṣe kankan fẹ́ orí ìpàdé ṣe calm down now. No, jọ ẹ jọ. inú I love you. I know, I know, I love you too. <laughs> say, yes. now. Come on. Yeah, say yes. Say yes. Say yes. Say <laughs> yes. Thank you, dear. Oh. I love you. Oh, wow. Oh, It's okay, Jora. Yeah. What's wrong with you guys? Yeah, here, Jora. <laughs> and we are so sorry guy. Congrats, congrats, congrats, congrats, congrats, congrats, congrats, congrats, congrats, congrats. Thank you. We are so sorry, okay? We are so sorry. Iṣẹ́ tí ọ̀pọ̀ ẹran wà la jẹ́. We need we need we need to celebrate this. Yeah, yeah, yeah. yeah. yeah. Come on, celebration. Bó ṣe ń ṣe mí, ìwọ nìkan ṣáà lóye o. Kí ni? Ó rú proposal rádaràda wò nìyẹn. Ah, ah. Èwo ni gbogbo rádaràda yẹn? èèyàn wá mú ẹ ó kí ẹ mọ́lẹ̀ ó kidnap ẹ ó wá lọ ń propose jọ kí ló dé tí wọn náà ṣe yes àwọn rubbish wo nìyẹn ká níbẹ̀ ṣe ń lọ ọlọ́pàá pàdé ẹ̀ ṣe rò pé ó máa jọ nǹkan tó ń <laughs> by now òun gan máa ti mọ̀ nǹkan tá a rò òun kù sí ọlọ́mọ ẹ̀ka rógun àṣìta àbọ̀n ká níyàn lọ yìnbọn pé wọ́n ti ẹ̀ wò pé lóòótọ́ ni èèyàn kan kidnap èèyàn tó lọ bà àbí tó lọ bà ẹ̀ ṣé nǹkan táwọn máa sọ lélẹ̀ ni èmi ò báyìí gbogbo àwọn àìdí àràdàràdà yẹn láì ṣọmọ gọ́tà. èmi náà understand ṣorí nígbà tí ó ti wá di level pé bàtà délé tí propose ti wọnú ẹ̀ ti ń jọ fọ́ọ̀nù lójú tèmi so mi i don't see that there's anything. àjọ hmm. fọ́ọ̀nù àjọ fọ́ọ̀nù mọ̀ pé ìwọ náà ti ń retí kan propose sí ẹ pẹ̀lẹ́ ó jọ fọ́ọ̀nù mo bá àwọn ọmọ mi ṣe ń propose sí ẹ nífìlẹ̀ ẹ eh, ó máa gbé ẹ lọ síbi kan tó lè jẹ bamboo house ni ó lè jẹ gbẹ omi ni ó lè jẹ ibi kankan ni ó máa tẹ rose wọlé ni tí gbogbo red carpet flower wọn tẹ̀lé má ṣe red carpet wàá rama tó bá ti ń débẹ̀ ló ti máa ṣe wow wow wow yes i do ó dẹ̀ wá ń ṣe dáradára aṣẹ́gun kidnap ó jẹ́ bí ibo ló ti rí ìbọn ìbọn aṣáà ní ìbọn tó fi kidnap ibo ló ti rí ìbọn. kò kí ń ṣe ìbọn kí ni ìbọn oníke èròjà olè tí ń pé díẹ̀díẹ̀ ah. ó lè jẹ́ olè ni ó jẹ́ bí wọ́n kó props jọ fún ẹ ìbọn oníke jẹ́ kọ́lọ́pàá ká yín. ṣé bẹ́ẹ̀ mi rí i ṣáà pé ìbọn tó níke ni. ẹ pẹ̀lẹ́ ó ní congratulations sọnù. ojú tó kọjú ìbọn tí mo bá wá nù eh. wọlé kò lọ fún mi nígbà tí mo bá àwọn olóńsìn máa fún ẹ bí ń bẹ sọ ni kó ro dáadáa. ó ní ó ṣe ìfẹ́ tí ò ti ló ṣe ẹ náà. Come jọ. kọ̀mọ̀ bíbílẹ̀ fún kìnìún ṣe é lè fún kìnìún. kọ̀mọ̀ báwo ló ti tiẹ̀ náà wà. Ah! kí ló ṣe ẹ náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n. Oh, mm. kọ̀mọ̀ ló ṣe ẹ náà <laughs> bọ̀dà mm-hmm. mm-hmm. ṣe mọ̀ pé gbogbo nǹkan tá a ṣe mm. ṣe wọn dẹ́rù ń bá mi ṣe. how. yes okay you see um, i'm a kind of man to jẹ́ kí mo like thing about coming more corner. kọ́nà tí màá dẹ̀ wá able láti defend ara mi. yes. so wọ́n á rí i pé pẹ̀lú gbogbo bá a ṣe tá à wa bí èlùbọ́ mm-hmm. mo rò pé ah mi ò dẹ̀ tí ì meet àwọn parents ẹ̀ don't you feel it to be like i'm taking advantage. ah bóyá já please i am an adult gbogbo ètò sọ yìí èmi ò i don't see it as anything. Ah, kí ló ẹ mọ̀ but baby ṣó mọ̀ mo kàn ń feel ni pé ah at least mi ò mọ parent ẹ mi ò mọ iye tó ṣu ẹ mi ò mọ anything a kò fi pé mo kàn fi pé ṣe ló máa dàbí take advantage ẹ ni ṣe understand so mo fẹ́ suggesting kankan. okay. okay um, I'm thinking maybe bóyá ká arrange date kí n lọ meet our parent ẹ at least for them to know that um, ọmọ wọn kò ṣe kí bóyá ó kọ́ wà níbi kan ṣáà kọ́dẹ̀ lè mọ̀ pé a well-to-do man lọ́mọ wọn wà pẹ̀lú ṣó mọ̀ kí nǹkan tiẹ̀ rí wọn ká fara rora káwọn náà rí i pé ọmọ tán o ọmọ fine wọn dẹ̀ tún lówó lọ́wọ́ ṣé wọ́n understand so mo kàn tí mo kàn feel nìyẹn. Eh, tó bá jẹ́ yẹn nìyẹn o kò sí wàhálà ń bẹ èmi á pe dádì lè mm-hmm. máa book appointment pẹ̀lú wọn ìgbà táyé máa wà tí a máa feel comfortable wọ́n á dẹ̀ ní ká máa bọ̀ collect o èmi o mm-hmm. ṣé bí mi ṣe wà àti ìfẹ́ ra o rárá kò tiẹ̀ make meaning say mi because bèmí máa ń ríra mi gbàgbé pé mo ti di ìyàwó ẹ̀ nítorí mo trust ẹ̀ mo mọ̀ pé o lè take advantage o lè use and done. láyé eh, láyé but still nǹkan tó bá yẹ kí wọ́n ṣe ó yẹ kí wọ́n ṣe and ṣó mọ̀ pé ìgbà tí n bá ti wá meet our parents ẹ̀ gangan. tí mm-hmm. wọ́n mọ̀ parents ẹ̀. Eh, kí ló fẹ́ ṣẹlẹ̀. oh my god oh. màmá fún ẹ jẹ kó bá back to back ìjọ yìí tó ti ń ṣe láti jọjọ kí ló ń pè orúkọ yẹn. Ah, àwọn yẹn preamble lásán ni ah! eré gangan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú kitchen kò bá inú bedroom kò bá kitchen kò bá orí stairs kò bá everywhere mama kò ẹ mọ honestly but i love you so Thank much. thank you so much i love you so much. Mm -hmm. ekono wonkoko mẹsẹ èkùrọ́ lálábọkú ẹwà. Màdé màdé yìí màdé yà. Six of life. Bro. Oh, how you doing? Six. I'm calling you. Ah, my darling. Oh, how are you? Oh, ah, I'm calling you. What's the name? Shegun, sir. Okay, I'm Larry. Oh, nice to meet you. Same here, sir. <laughs> And the one What's the welcome, sir? Okay, Larry, welcome to me. Àwọn yín kò sí mú mi bá. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bí èèyàn gidi, náìsì kankan. <laughs> Mọ́mí kan. Àwọn àwọn àná. All right. Okay. Yeah, okay, take care. Okay, ṣe sá àbí òun kọkà tí mo fà. a tún ti dé ewo lọkàn sísá mi fà abẹbẹ lúbẹ abẹbẹ lúbẹ. ṣé mi ò lè admire wọn. kì í ìdè ń tàyè rà bí. kí ló ń ta ẹ̀ mọ́kọ́ sísá mi alórí ò pé. abẹ máa gbé súnmọ́ wọn. yóò. <laughs> kọ́fíẹ́ntì àtọmọdé ìwádìí. sẹ́rí dáàdì nǹkan tó ṣẹlẹ̀ ni pé uh, bí mo ṣe wà ní òkín like dán moment rárá so anyway tí báwo máa mi fẹ́ like make like play. <laughs> ọmọ ni. ṣé ọmọ wa yóò wá ní gbàgbàgbà ọ̀nà yín kò sí nǹkan tó ṣọ̀nà yín. Ah, àwọn kòtòkòtòkòtòkòtòkòtò. Ah, ah, dádì ọ̀nà tá à ń bá bọ̀yọ̀ ọ̀nà yìí smooth gan smooth ride ní ilé ìwà yìí ah, yes because ṣe rí ẹ jẹ́ kí n sọ fún yín eh. bá ṣe ń bọ̀ eh. inú mi gan dùn pé àìwọ̀ ọ̀nà là ń ló ń tẹ́ lọ tá à ń dà lọ tá à ń dà lọ tá à ń dà lọ àbí bébì. <laughs> ẹ gbà mí aláwàdà ní ẹnu tán àwọn agogo fúnra wa mọ̀ pé àdúgbò wa yìí kò ń ṣọ̀nà tó dáa. Ah. <laughs> tẹ̀rí ẹ̀ mọ́ mi ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ gan-an jẹ́ kí n sọ fún yín ṣẹ́rí tí mo ṣe jí láàárọ̀ ó ti ní lọ́kàn pé ok ọ̀dà àwọn new family mi ni mo ń lọ ṣe mm-hmm. excitement yẹn ti wà lára mi ah. so tí mo ṣe ń bọ̀ mi ìtì ẹ̀ mọ̀ bóyá ọ̀nà kan ò tiẹ̀ dà bọ́nà kan ò tiẹ̀ smooth oh. ṣe rí feelings tí mo ti gbé kúrò lé yẹn o ni mo ń bá lọ excitement yẹn ni mo ń bá lọ ni mo ń bá lọ tí mo ṣe dé ìbàyí so mo ah, bóyá ọ̀nà ò lọ́nà wa yìí náà ó rí gbogbo kòtò yẹn olúwa máa ṣe kẹ hmm, ọmọ dáadáa ni so eh, nígbà tí ọmọ wa ti sọ pé ìwọ lòún mú bọ̀ hmm. àti pé báwa gan ṣe tún wá rí ẹ àìgbé ilé ìlú tiwa hmm. ẹ ó wà ní ìsìlẹ̀ tó. àmì ọjọ́ òní tiẹ̀ gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á máa yọrí sí i. àmì àrò ní ìsìlẹ̀ tẹ̀ àmì agbára lọ. ẹ ò wá níbi inú ọkọ mi o. ó yẹ kó oúnjẹ ti délẹ̀ o àbúrò ẹ̀ ló fà òótọ́ ni mo ti rántí pẹ́ pé kó lọ lọ́ta ẹjọ́ ló ń bá àwọn ọ̀rẹ́ rò tó ó wá pẹ́ tó fi dé òun ni kò jẹ́ kẹ́ bóúnjẹ lọ. ẹ wo mọ́mì ẹ nígbà tí wọ́n yàrá yìí máa ṣe mo sọ fún yín pé inú mi dùn ládùn jù kódà kí n má jẹun tí di next month mi ò mind ah! bá ti rí. èmi ò tẹ̀ nípa níbi tó wà wá ń jẹ tó jẹ́ pé wá fẹ́ lè dìlọ́lé. kò sí wàhálà láàrin ebi ò pẹ́. balẹ̀ ebi ò pa mí sà. ebi ò pẹ́. tí bá ti ń wojú ẹ̀yìn àti mọ́mì mi wà ó. tó bá ti ń wojú ìyàwó ẹ̀. ẹ pẹ̀lú ẹ̀yìn àti mọ́mì náà. ojú mi ni kò máa wò ìsọlá àrùn yóò dáhùn is greener on the other side. Um, once again, I'm sorry for your loss. Thank you, sir. Um, sorry, wíwá tó wá síbí mo fẹ́ kó rí èmi àtìyàwó mi gẹ́gẹ́ bí òbí ẹ̀ nítorí pé bí nǹkan ṣe rí sìn àwa gan máa tètè bí ọmọ títí wa so rí mi gẹ́gẹ́ bí bàbá ẹ̀ kò dẹ̀ rí ìyàwó mi gẹ́gẹ́ bí ìyá tó bí ẹ lọ́wọ́. there is no problem gbogbo èròǹgbẹ nípa bó ṣe débì gbogbo ẹ̀ ní látọkàn wa láti accept tó bá rí ìgbà tó mọ wá máa introduce sí wa ó jẹ́ ká mọ̀ pé ọmọ dáadáa ni ẹ́ gbogbo yẹn nífẹ̀ẹ́ gidi gan àti pé pàápàá Bísọ́lá ò ẹ́fà ò ẹ́fà mú ọkùnrin kankan wá ní wàá bá wa lọ bò nǹkan tó wá fi lè rò àbí tó fi fèé pé òun fẹ́ mú ẹ wá bá wa á jẹ́ kó o ti rí ẹ tán ó dẹ̀ ti gbẹ ẹ tọwọ́ tẹsẹ̀ mo lè àwọn pé kì í ṣonira ọmọ dáadáa ni ó máa ó máa wo dáadáa kó tó náwó sí nǹkan tó bá fẹ́ kì í ṣe yànyàn ọkùnrin tó fún ìdí èyí èmi àdìyẹ àgbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wa àbí kò yẹ bẹ́ẹ̀ni sọ ẹ wọn sì mo fẹ́ kó rí wa bẹ́ẹ̀ ni pé àwọn òbí ẹ ló wà bá má rí wa gẹ́gẹ́ bí àgbẹ̀ mo ti gbọ́ sá um, ẹ ṣe gan dáàdì ọlọ́run á jẹ́ kí ẹ túbọ̀ pẹ́ fún wa um, ẹ dẹ̀ ṣe tí ẹ accept mi mo mọ̀ lóore sá ah, then um, mo ní láti jẹ́ kẹ́ mọ̀ pé moment èmi náà ti step into this house èmi náà ti rí i pé àti ìyá àti bàbá mi tí wọ́n ti lọ pé wọ́n ti padà wá àmì mo ti rí yín gẹ́gẹ́ bí dáàdì mi mo dẹ̀ ti rí mọ́mì náà gẹ́gẹ́ bí mọ́mì mi ẹ̀yin mo máa mo dẹ̀ ti wá ṣèlérí fún yín pé trust àti belief tẹ ní nínú mi mi ò ní disappointing sir oh, thank you sir ẹsà àmì sà àmì àmì àmì àmì àmì àmì sà àmì sà àmì sà. Bísọ́lá mo ń ṣọ̀wọ̀ ẹ̀rẹ́ o èmi ò láàkì kọ́ mo máa ṣáàpù ah, in fact mo máa ń sọ fábùrọ̀ ẹ lónìí pé kó ṣáàpù inú mi dẹ̀ dùn pé ìwọ ti ẹ̀ jọ mi ó mójú lọ sọ́jà á ah, ọmọkùnrin yẹn dà o nǹkan tí mo tún wá láìkí ni pé ó handsome ah, ah, kí ló dé tó bá ná ọmọ dà àyẹ̀rẹ̀ nínú ìwà ẹ̀ irú ibi tó ṣe é ṣe ni wàá mọ̀ pé wọ́n kọ nílé rẹ̀ ara ẹ̀ balẹ̀ ó tún ná yáyà ah oh god ah ọmọ yẹn mo nífẹ̀ẹ́. màámi mo nífẹ̀ẹ́. kò sẹ́ni tó mọ láàrin tí ò láìkẹ́ hmm. bó ṣe wà kò fẹ́ wàhálà hmm. tó bá ti wà ń bì kọ́ báyìí tó bá di pé bóyá bí ìyá wàhálà kò fẹ́ ṣẹlẹ̀ àbẹ́ni ti fẹ́ ṣe láàrin máa kúrò nbẹ ni hmm. ibi tó máa wà tó pé everybody máa wà happy ló máa like láti wà láàrin òní problem. Ah! <laughs> orí mi ẹlẹ́dàá mi máa ṣe o inú mi dùn ní agbára ọlọ́run àárín yóò ní dára ah. ọmọ alálùbáríkà lọ́lọ́run àbá mi jogún fẹ́yìn méjèèjì tó máa tọ́jú ẹ̀ tó máa tọ́jú òun náà ah mímí ẹlẹ́dàá mi ò ṣe o aburú ò ní ṣe é àárín yóò ní dára obìnrin òjijì ò ní gbàkọ lọ́wọ́ ẹ̀. àmì o àmì àmì bó ṣe dùn mí nígbà wọn mo wá dùn wọn náà náà ṣe ọkọ ẹ báwo wá ni ṣé ẹ ń lọ lé ní abẹ́ṣemadúró tí wọ́n dé. dádì àlọ́lọ́la yes ṣẹ́rí bá ṣe wá a plan pé at least ó kéré jù a máa lọ́sẹ̀ kan bí báyìí. because ẹ mọ̀ mo tiẹ̀ fẹ́ look around kí n rí báwọn area ìṣeré then ẹ mọ̀ àwọn experiences tí mo lack ní kékeré at least mo á tẹ̀ lè rí bí live ní area ìṣe máa ń rí ẹ̀jẹ̀ ti dọ̀dù láàrin ara yín pé ẹ máa lo bí ọ̀sẹ̀ kan pẹ̀lú ẹ̀jẹ̀ jẹ́ ká gbọ́. ẹ má bínú sá ẹ má bínú sá. ẹ báwo ti fẹ́ bí in fact inú mi dùn wípé ẹ máa fi ara mọ́ wa ìjọba àti ìbísọ̀lá inú tèmi dùn ní kó fẹ́ fara mọ́ wa nù lé lágọ̀rọ̀ náà kò ní sílẹ̀. amen amen. ṣùgbọ́n ọmọ bí ọ̀nà tẹ́tí ń bọ̀ yẹn ọ̀nà jíjìn ni so mi ò bá advice ẹ pé kò jẹ kókó lọ rest lọ. ah no dadi <laughs> èmi wà okay yeah mo are very okay in fact mo enjoy your discussion tèmi àti injo ni eh. yes i'm still very much fine. ọlọ́run á nífẹ̀ẹ́ wọ náà. àmín sá. àgbẹ̀wò náà òní ṣubú dànù. àmín àmín. ìgbà tí di pé ọmọ tó ń kọ́ ń lò tó gbẹ̀kọ̀ yẹn. ṣùgbọ́n láàrin kí n má gbọ́dọ̀ fún ẹ mo sì insist pé kò lọ rest tó bá tẹ afẹ́ mọ ẹni gbà mo fẹ́ bébí o fẹ́ dégbà ọ̀sẹ̀ kan lẹ fẹ́ lò pẹ̀lú wa àyè sì wà àdúgbò yẹn. <laughs> kò sí wàhálà tẹ bá insist ta ni mí láti kọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ jẹ́ kí n wọlé lọ́sàn án olùkọ́ rẹ̀ sí wọn náà lẹ̀ o ṣe gan ni o ṣe ṣọgbọ́n. nǹkan tí lọ́mọdé ilé fi máa ọmọkùnrin wa á jẹ́ pé ó ti rí dáadáa. kí ló dé tó tẹ́jú mọ́ mi tó ń wò mí tó tó yìí. ṣé mo ń wẹ̀? mo rí i pé kí tó mú fóònù mi dání ojú ẹ wà lára mi mo tún dọ́gbọ́n yọ ẹ wò mo tún rí bó ṣe ń wò mí kí lè ṣẹlẹ̀. Nancy kí n má pariwo fine ah. mo ti fine jù kí ló dé ṣé ti lips mo fẹ́ sọ ni ṣé ti ojú ẹ̀ mo fẹ́ sọ ni àbí skin colour ẹ̀ mo fẹ́ sọ ni kí ló dé o ti fine jù. Ah! Ah, ó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ọlọ́run dídì da ẹ̀ ni náà. ẹ ṣé mo dúpẹ́ o ọlá ọlọ́run ọlá WT Glow skincare products. ó rí bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ fi ń dán tó tó yìí jẹ́ kí n pọ̀ ọ̀rọ̀ kan fún ẹ ṣòro tí ọlọ́run bá ń lo ọjọ́ kan fi dá èèyàn one week lọ́lọ́run ló lórí ẹ̀ bẹ́ẹ̀ni tó ti fáyìn jù. o sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan o ṣe thank you. ọlọ́run ọlọ́run let me see. yes. ṣòro tí wọ́n bá sọ̀rọ̀ pa ọmọkùnrin pé ọmọkùnrin dà èmi náà ò bàjẹ́ ṣé pé ọmọkùnrin fáìní àbí tí òun fẹ́ sọ ni àbí pé ọmọkùnrin kàwé ìwọ̀n gbogbo nǹkan tó máa pé sára ọkùnrin òun ló pé sára mi ṣùgbọ́n àwọn tí mo ti déètì tẹ́lẹ̀ wọ́n náà máa jẹ́ kó yẹ wípé inú ká jẹ kúntùs òun jẹ yàtì ọ̀hún gbogbo síbi nìyẹn mo pé pérépéré. Ah, èmi gan rí i pé cv ẹ pé àwọn yòókù gan tó rántí sọ in view ó kọ síbẹ̀ ó pé ó pé ìjọba tó fẹ́ request tó lè pè fún un. Ah, ó tiẹ̀ ti tó bẹ́ẹ̀ yẹn. ó máa ń sọ pé cv yẹn normal cv yẹn sì ń gbòòrò ju one page lọ ó sì mi tọ̀dọ̀ mi page one page two page three page four page five. Ah. ọlọ́run. that's gọ́lọ́n kẹ́. mo mọ̀ pé kí nìkan tí ṣé gbogbo nǹkan tí mo sọ yìí ṣé òòrùn rí ni àbí o kò fojú fún torí láàrin àti kí n má pààrọ̀ nínú mi kò fẹ́ mi. Báyọ̀ Báyọ̀ this is not the first time tó Then check ó dẹ̀ ń jẹ́ I am not ready for a serious relationship now Me, ò wà mentally stable for a relationship I'm not ready. You're ready for a serious relationship, but ready for a relationship àti relationship o àti serious relationship mi ò ready fún kankan. Okay, um, okay, sorry. So she said no, I respect him. So it's problem. My respect you. Oh, I would appreciate. Thank you. Ẹ̀yin as àti pé àtìwájọ jọ̀rì ó possible náà pé ilé ẹ̀ yìí beautiful place last week picking up your spend night with ah. you picking my tear that your that your spend night together against sun over as lọ́dọ̀ ẹ̀ ní kákọ̀jọ. kò sùn bíbà yá bi. jọ tó bá fẹ́ sùn bíbà a máa jọ sùn sórí same bed. kò sí nǹkan bẹ́ẹ̀ a lè jọ sùn sí orí bẹ́ẹ̀ kan náà. ìdẹ́n tó bá wá o máa ṣáwà. Ah, ìyẹn náà máa ń lọ tí wọn bá ti sweat látàárọ̀ dalẹ́ kí wọn tó sùn ọmọ yìí ó máa ṣáwà so wàá dẹ̀ wà lórí bẹ́ẹ̀dì ò ní wọ̀ nǹkan kan àbó máa wọṣọ. láàrin èmi àti àti ọlọ́run ọba èmi ò lọ́ṣọ sùn oh. ìwọ lèmi máa ń sùn tèmi. èmi náà dẹ̀ máa ṣáwà máa fẹ́ wọ bóyá night wear àbí. choice ènìyàn ó lè wọ ẹ̀kọ́ wọ̀ ó dẹ̀ lè má wọ̀ ó dẹ̀ lè wọ àwọn tó yẹ pé wọ́n wá free tó yẹ pé kò ní ọ lè rí nǹkan tó wà ní other side tí ọba ń wò yàn lè rí other side yàn lè wọ yẹn náà ó dẹ̀ lè má wọ̀ rárá àwa jọ sùn ṣá máa kọ̀yìn síra wa ni àbí báà láì máa jọ sùn. ti ń gẹ̀tẹ̀ rọrùn ṣe nǹkan tó sọ́n sílẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mo sọ ti gẹ̀tẹ̀ rọrùn. kò sí kankan bẹ̀ yan ọkùnrin àtòmí lè sùn sómi bẹ́ẹ̀ tó yẹ pé kò sí kankan láàrin wọn kò dẹ̀ sí anything tó máa ṣẹlẹ̀. ó ṣe tiktok. ọ̀rọ̀ àyájọ́ tinú bíbélì ni màkà fún pípé ẹni bá fẹ́ ní ayé mi l bí ẹni bá lọ bẹ kó má jẹ kọ. Now listen. ẹni bá lóun fẹ́ dínà ire ayọ̀ mi tàbí tó fẹ́ máa kọrin bọ̀ mo ń ṣe tiktok ni kíkọ́ wa máa lọ. ọ̀rọ̀ àyájọ́ tinú bíbélì ni màkà fún kíkó wọn bá fẹ́ ní ayé. Yes, sir. How are you? Good, Jerry. Ah, you ló ṣẹlẹ̀ mú tiẹ̀ bọ́ sí àǹsì pé kí n tọ́jú ìwọ ìwọ ìwọ náà? Bà, ó yẹ máa wé tiẹ̀, àwọn àbúrò mi ti lọ school tiwọn. Wọ́n ní àgbà bẹ́ẹ̀ ti lọ bí iṣẹ́. Wọ́n ní àdáàdì ṣe máa ń ṣiṣẹ́ ni. Ah, ah. Wọ́n ní wọ́n yìí ṣiṣẹ́ But kò yẹ kó máa ṣiṣẹ́ mọ̀ náà at that age. Ẹ ẹ jẹ́ máa wé tiẹ̀, ṣòro mọ́ ní àdáàdì ṣe wáyé tó bá fi lè ní má ṣiṣẹ́ kan jókòó sójú ìgbà tó yẹ kó pọ́nìṣì wọn dájú tí ẹ lè jókòó sójú kan òun ti iṣẹ́ wàá ah. máa gbọ́ mi ò lè jókòó sójú kẹ̀mí máa ṣàárẹ̀ ó jára fi wọ́n lẹ̀ jẹjẹ bẹ́yẹn. but um, mo feel pé ó ṣì ní bá tiẹ̀ ṣe lè bá wọn sọ̀rọ̀. ta ló convince wọn kán jókòó lé kí ló tún stress àwọn fún wa báyìí. ṣé kí n má tàn sórí ta bá ṣe yẹn àwa máa rò pé a ṣe favour fún wọn. ṣùgbọ́n dájú bó ṣe wà yìí èmi ni sọ fún mi ò lè jókòó sójú kan that ah. is two three years ago tẹ́ pé wọ́n sì kí ni o tí dájú ò lọ bí iṣẹ́ fún two days tó bá rí bàbá mi. Mm-hmm. Ah, kódà a wà force láti tì wọ́n lọ bí iṣẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ máa lọ bí iṣẹ́ yìí ẹ wá máa lọ bí wọ́n sígbà tí dára dádì ìyá wọn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sickness pa àwọn jókòó lé ẹjọ́ lọ́wọ́ kó wá pọ̀ ah, ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn pa àwọn jókòó sójú kan àwọn ti kú tí wọ́n bá ní kókó ṣe yẹn sí favour ló máa lọ kún ìṣèkú wọn kò ṣe favour lọ́tọ̀ tí wọ́n kọ́ ah, <laughs> ṣọ́ra àwọn parents wa ṣá but I understand it but still bóyá ká ṣe mọ bá ṣe máa mú sí wọn lórí we can still convince them because ah, wọ́n máa ṣiṣẹ́ gan àwọn èèyàn máa point sáà gan ọgbọ́n ọmọ wọn àtọkọ ọmọ wọn ṣe wà ókè tó wọ́n ṣì ń ṣiṣẹ́ you understand a máa try láti bá wọn sọ̀rọ̀ then bó tí ẹ béèrè pé ṣé mo ti jẹun. ìyá hmm. kí n máa jẹ.

Going up to the city tomorrow, even though I don't know where to go. Daddy says, son, don't be a fool. Life in the city is unbelievable. You could get broken, no, you were just a little boy. You may never find your way. I know I could get lost. I know I could get broken. Forgive me, Father, for I've got to take a chance. you took the ride. You followed the bridges, so you never look back. Sorry, èmi àti ẹ̀rọ ní bí mi, wọ́n fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́. Ìgbé ìṣòro wa. À ń dúpẹ́ nítorí pé ọkùnrin bíi ti tiẹ̀ nílùú ló lè ṣe gbogbo orí ibi ìṣẹ́fẹ́ ẹ̀rọ ìlànà ìfàwọ̀ náà àwọn ọmọ ọ̀sìn ìgbéraga wọ̀ wọ́n lẹ́rù rẹ̀ ojú mi jẹ́ sórí ẹ̀yìn àtọ̀wọ̀ ẹbí wọn àtijọ́ forí korí àti fi kùnú kùn a lè ti traditional wedding wọn um, August twenty làwọn for traditional wedding uh, white wedding a lè pàṣẹ lórí yẹn nítorí pé ẹ̀yin náà máa ní àwọn tí ẹ fẹ́ pè àwọn ọ̀rẹ́ yín bóyá àwọn fámìlì yín tó wà lábúròdì ni o àwọn tó wà ní ìdálẹ̀ ni o tẹ̀fẹ́ kan wá síbẹ̀ kò ní jẹ́ kí àwọn lè mú déètì fún yín tẹ bá ti wá foríkorí tẹ̀tí mú déètì yẹn àwa mọ ìgbà a máa fi white wedding yín sí but traditional wedding àti mọ déètì August twenty de làwọn àrùn ṣojú bí a ṣe nífẹ̀ẹ́ sí ọmọ yìí kò yẹ kí n sọ pé kò mú nǹkan wá fún traditional marriage to rest ṣùgbọ́n àwọn fámìlì ní abéèrè nítorí pé a ti bá wọn kan jẹ títí wọn so wọn máa pé ó ṣe jẹ́gbà tó kú tọ́mọ ló sọ pé òun ò gbà so ó máa gbà wọn bá ṣe lóyún mo àwọn nǹkan tí ẹbí wa máa ń gbà tí wọ́n máa fẹ́ fẹ́ wa lọ́mọ kì ṣe nǹkan tí yóò kọ náà. ẹ ṣe kan dáadáa ìjọba tó lágbára náà agbára àbí. láàrin ṣé kò ń ṣe pé òun ò pé ojú ọmọ wa a tún fún ẹ ní list. ah no mọ́mì um, tradition la gbọ́dọ̀ tẹ̀lé ah, it is a ah. normal thing láti fún mi níwèé in fact ẹ bá béèrè lọ́wọ́ mi gẹ̀mí gá demand fún mi. Ah. <laughs> mi ò sọ fún ẹ pé ọmọ gidi ọmọ gidi ọmọ tó dànù ọmọ tó ní làkàyè ẹ̀rù ṣe kan ní ọlọ́run àpọ̀wọ̀ lọ́dọ̀ mọ́mì ṣé nǹkan kan ṣì kù tó fẹ́ béèrè ọ̀la rẹ̀. rárá o gbogbo yìí tẹ sọ ló bá mi lára mu ẹ̀yin gbọ́. dáhùn rárá. rárá. ẹ ní àwọn kan tẹ fẹ́ sọ. abẹ́wò pé gbogbo ẹyin máa ń rìsí kan yẹn mo kì í gbọ́. ṣáyà yín jẹ́ ẹ sọ̀rọ̀ náà. kí ni ṣé mo ní mo fẹ́ sọ nǹkan. màá bá yín sọ ẹ wo bá ṣe ń plan fún wọn èdè àwọn náà ń plan tiwọn. Mhm. plan wọn dẹ ni pé tàtí bá ti máa rìn àwọn akó lọ bá wọn lẹ́kọ̀ọ́ àwọn jọ máa gbé. Mm. a lọ kó bá wọn lẹ́kọ̀ọ́. Mm. Ah. kó lọ síbo níbo ló ń lọ. ìyẹn ò kọ síbo. <laughs> òun náà ń ṣeré ni. Ah, ah o kò lọ bẹ̀. <laughs> abẹ́ màá wọ ọmọdé ilé ìbò àwọn ẹlẹ́lẹ́ni tó yẹ kí wọ́n ṣe yàn wọ́n ṣẹ̀fẹ̀ ṣe wẹ́ẹ̀dì kò fẹ́ kó lọ lé wọn ẹ pẹ̀lẹ́ o àwọn fẹ́ ti àbúrò ọkọ. ìròyìn ilẹ̀ máa débẹ̀ tán sí ẹ máa máa lọ disturb wọn tí wọ́n bá ń jẹun lórí dáìnì má bínú ọkọ mi o tó bá ń jẹun lórí dáìnì tó yẹ kó jẹ́ pé kó kàn ti ẹ̀gbẹ́ni síyàwó ẹ̀ lára kó fìfẹ́ hàn á wò pé tó bá burú ọkọ mi àbá burú ìyàwó mi wà ń bẹ wọn ò ní lè ṣe. táwọn máa fọ bojú. ẹ wá ṣe kí ni máa róòlù bàtà. tó bá jẹ́ pé wọ́n wà ní sísè rùn kẹ́ni ẹlẹ́ni wò pé kí n mú ìyàwó mi ẹ mọ̀ kọ́sẹ̀ fìfẹ́ hàn fúnra wọn á wò pé ah, àbúrò ọkọ mi wà ń bẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. tó bá di gbogbo tẹ̀ wá kúfẹ̀ rẹ̀ dẹ́gbẹ́ ẹ̀wọ̀n ẹlẹ́ni wọ ibi tó yẹ kán máa gbìn tó yẹ kán sọ̀rọ̀ ó yẹ kó yẹ yín kan tí mo sọ um, wọn á wá fọwọ́ bẹ̀ ní. Hmm? ẹ̀yin ò tẹ ẹtọ ẹ ọ̀hún nílé ìṣeré balùwẹ̀ nítorí títí. ó ti yé yín kí ló ń lọ ṣe ń bẹ̀. má lọ ni wọn lára ń bẹ̀ kó jókòó sílé yín. o fẹ́ lọ múwèé hmm. onírànù àwọn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ olójú kòkòrò. wọ́n fọ́ di. àbúrò eléyìí ò. wọ́n á fọwọ́ bo etí. tó bá ròdù bàtà fún ẹ á fọwọ́ bo etí dáàdì mọ mi tó bá jẹ́ pé ó fẹ́ wá sílé wa náà nìyẹn orí lè ṣe problem ọkọ náà ti dàbúrò mi. problem ẹ wo dáàdì wa tó bá tiẹ̀ máa wá á wá láàárọ̀ á dé padà lálẹ́. ok um, dáàdì mọ mi mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín gan wípé ẹ ṣe fún everything tẹ́ ti ṣe látìgbà tí mo ti dé mi lé um, ẹ ti fi fẹ́ràn sí mi oh. ṣẹ̀rí láti ìgbà tí mo ti pàdánù àwọn parents mi mi ò lérò pé mo tiẹ̀ lè ever rí family kankan tó lè fi fẹ́ràn sí mi bí àwọn family mi ṣẹ̀rí ìgbà tí mo ti dé mi lé gbogbo àwọn bad memories tí mo ní. Me ẹ̀rẹ̀ bá mi clear everything. ọlọ́run ọlọ́run ọlọ́run ẹ ṣe gan mi dúpẹ́. láàrin baby don't do that stop. sísọlá ẹ ṣe gan sísọlá. Oh. 92 ìwọ ìwọ ó fẹ́ pàkúta lọ́rọ̀ rẹ̀ o bó ṣe ń wò. tó ti ní boyfriend ni. Ah! Eh? ọ̀rẹ́ tó o bá rí plan láàrin lórí yẹn lórí wedding tá a fẹ́ ṣe tó bá rí plan láàrin tí n bá tí n bá bù kéré àti gbogbo plans wa pé a fẹ́ ra gbá owó owó souvenir owó àwọn olóúnjẹ àwọn music everything rírà hmm, pa ti ń lọ bí nine million. wow i'm telling you. ah nine million náà pọ̀ ah, ẹ máa gbé wá sí ìwọlé àbí àbí pàṣẹ àbí màlà àbí ṣáà ìdòṣùpá. Hmm, hmm, a fẹ́ dé level yẹn ìyẹn ti ń pọ̀ jù gbogbo eléré la fẹ́. gbogbo eléré àgbo hmm. wọn wá wà báyìí hmm. àwọn dj náà wá opposite. báwo ló ṣe mọ̀ nǹkan tí mo plan. Hmm. lẹ́yìn yẹn wọ́n wá ṣáftà pàtì ẹ̀yìn ẹ̀ wá lọ fún wọn ní mọ̀ọ́nì mi ì ṣe ní mọ̀ tábà tí ẹ̀ tí ṣèkún aṣá ń wo lórí íńtánẹ́ẹ̀tì à ń rí gbogbo báwọn èèyàn ṣe máa ń jẹ́ ọ̀rọ̀ wedding. ah my dear can't wait. ọ̀hún lábàdí lẹ́yìn ọdún kan still waiting ọdún kejì olúwa gbọ́ tèmi ọdún kẹta we are still on God ọdún kẹrin waiting on God lábàdí well o lè bá máa wojú olúwa fọmọ tuntun. mo ń sọ̀rọ̀ bí wèrè àbí ọ̀rẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ sí fi ara ẹ̀ balẹ̀ jọ ó dà pé ò mọ èèjì wa ṣá gbàgbé tá bá ti ṣe mékọ̀pù yìí ó máa ń jẹ́ kó dàbí pàṣẹ yọ̀ǹgì ni tí ìwọ bá jí láàárọ̀ fọ gbogbo mékọ̀pù yìí má tiẹ̀ tí lo mékọ̀pù kó wo mìíràn báyìí kó kálá ojú má rẹ́rìn kó lejú pa kó rí bó ṣe éèjì bó ṣe ń ṣe ló ṣe ń ṣe mí à ń ṣe ọmọdé mọ́. ká ní ò bá rọra má tiẹ̀ tí pariwo wedding kó dúró dìgbà tó bá lóyún tó bá bímọ tọ́lọ́n bá fún ẹ láǹfààní tọ́lọ́n bá ṣe cs fún ẹ níbi éèjì tá a bá dé yìí wàá ṣe gbogbo ẹ̀pọ̀ ní after eight days àṣepinnu àti wedding tí ẹ ò bá wá láǹfààní ọjọ́ mẹ́jọ lẹ́yìn ọdún kan ṣèlú àṣebẹ̀ di ọmọ wàdẹ̀ ṣe wedding gbogbo nǹkan tó bá pè ló pè o lè ní wedding naming o lè ní naming wedding kò sí nǹkan tó bá mú ẹ̀ ń gbà ẹ̀ o lè wá ṣe àbí kí ló dé tó ronú báyìí ó dẹ̀ má pariwo lé rẹ̀ lórí ìwọ ọmọbìnrin yìí. sórí àwọn Yorùbá máa ń sọ pé ẹni tó bá nawọ́ sáyé láyé máa ń mú sọ́wọ́ ìwọ nawọ́ náà nawọ́ kí n wò ó sórí tí bá mú ẹ sọ́wọ́ ó lọ nìyẹn. Ọlọ́run jẹ́ káyé máa sọ́wọ́ ọ̀rẹ́ ò ṣe ṣe ní bòńkẹ́lẹ́ owó tí láàrin ti mú kí n máa sọ fún báyìí. ọ ṣé yẹn wàá lè ní wàá sọ fún ni wàá ní nílé yín ìṣẹ̀dá ẹ̀ ìṣẹ̀dá ló máa lo àwọn ọ̀rọ̀ tó máa tíìkì tó máa síǹkì sí lórí nìyẹn wàá ní ìṣẹ̀dá ẹ̀ ò fariwo kò dẹ̀ pariwo rárá tó bá dẹ̀ rí pé ó le jù pé bóyá ó ń sọ pé rárá òun fariwo adé plot àwọn fake pastor àní kí yẹn wá kó wá bá wa jíṣẹ́ fún un kí á lọ́ máa bẹ̀rẹ̀ ègbé nífẹ̀ẹ́ ni tá a fi rán tí ò jíṣẹ́ ègbé sì nífẹ̀ẹ́ ni tá a jíṣẹ́ fún tí ò fi rán wọ́n ṣàmùbù máa sọ ṣó gẹ̀ẹ́tẹ̀ẹ́ àwọn sẹ́ẹ̀tì ẹ ní pé ẹ sọ pé ẹ wí pé tá bá ti pè wọ́n kí á lọ máa jíṣẹ́ fún ẹ níṣojú ẹ̀gàn lọ́ọ́ ṣe máa jíṣẹ́ fún ẹ adé fún yẹn ló wá máa bá tiẹ̀ lọ. ẹ nà án. wo èmi ti bẹ́ẹ̀ sọ o because. Ah, pé ẹ ti ṣetán yìí. àmì tí fẹ́ẹ̀ ṣetán ipò yìí nìkan náà ló kù. orí ni síìkì rẹ ṣe wà. fún mi àníkẹ́ ṣe tán ń bọ̀ ń sìn. ìsọdá kò jẹ́ kó jẹ́ kó lòdì kọ́dá òun òdúró ó ti fáìn bó ṣe wà yìí kó má ṣe mékọ̀ pọ̀ ó fáìn. màá bọ̀ ń sìn. ṣé kíákíá wọn náà ẹhẹ́n ìwọ náà wo bójú ẹ ṣe sùkalẹ̀ tó tutù dáadáa ń sìn torí pọ́lọ̀ ló ní kó má pariwo lé rẹ̀ lórí wọ́gán lálàáfíà. ọ̀rẹ́ mi ò hmm? ṣe torí tó bá ṣe torí ti ẹni as mi tí ì nǹkan tí n bá ti wà nù ẹ but i'm so grateful ẹ eh. eh, ṣùwárí ilé ọkọ dùn hmm? ọ̀rẹ́ mi ilé ọkọ dùn ìwọ ni kó wá tètè ṣe tiẹ̀ kíá mo mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o hmm? jọ ṣe kíá kó wá gbádùrú gbádùn tí mò ń gbádùn lọ́wọ́lọ́wọ́. Mm. ọ̀rẹ́ mi ti sáré mario ti di motivational speaker ah. <laughs> motivational speaker sọnù ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ni ó fẹ́ gbọ́ ilé ọkọ wà ilé ẹ̀kọ́ wà méjèèjì ò papọ̀ ṣọ́rẹ́ ẹni tó bá wà nílé ọkọ tó ń gbádùn tó ń enjoy ara ẹ̀ òun gangan ló wà nílé ọkọ o ṣọ́rẹ́ ẹni tó wà nílé ẹ̀kọ́ ẹni tó ti fẹ́ẹ́ fi lúlù ṣe tiẹ̀ léṣe tíyà ń jẹ gidi nílé ọkọ òun ló wà nílé ẹ̀kọ́ mo wá fi ọlọ́run bá bèrè kí n take time mi dáadáa kí n bá lè wọlé ọkọ kí n má lọ wọlé ẹ̀kọ́ tó hmm. ti yẹ. ẹ hmm. eh, mo understand mo máa jẹ́ kó pẹ́ máa jẹ́ kó pé ọ̀rẹ́ mi tètè. ẹ eh, bó ṣe ń ṣe ti ṣáà ṣe mm. bí mary duma mrs owó ni kókó àbí kí lorúkọ pé lọ́jọ́. oh my god i'm so happy for you. thank you my darling thank you dear. Mm, mm, ẹ ti máa lọ. ta ni kí ló dé níbo ló lọ kí lẹ fẹ́. èmi ni màámi ẹ ká sọ mí mọ pé wà á. ìwọ ta ni. màámi mi Bísọ́lá ọmọ yín ni. Bísọ́lá. màá. ah kí ló dé níbo ló ti ń bọ̀. àtilé lèmi ti ń bọ̀ màá. àtilé látẹ̀kọ̀ ló ti ń bọ̀ bí. ah ah pátẹ́sẹ̀ ẹ̀dà. má bọ́lẹ̀ lé mi kò ní jẹ́ kí n rìn dáadáa mo ṣe bọ́lẹ̀ lé. ṣèdúró náà irú òmùra wo ló mú yìí oyún inú ẹ̀ ń kọ́. mo ti gbélé ilé fọkọ mi mo ní kí n sáré lọ káàbọ̀ kí ìdẹ̀wà gba ọkọ mi padà wọ́n máa disturb mi lọ́nà máa ń mi. ayé mi ìwọ gbé oyún sílẹ̀ fún ọkọ ẹ oyún inú ẹ. ẹ wò mọ́mì mi fẹ́ mu wọ̀. ayé mi ti bàjẹ́ gbà mí o Bísọ́lá Bísọ́lá. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ nǹkan burúkú ò ní ṣe mọ́ wa lórí inú ilé lọ́sàn-án gan irú àlákàlà wo ló láyé hmm. lọ́sàn-án gan lọ́sàn-án gan ẹlẹ́dàá mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ ẹlẹ́dàá mi kọ́. ibi tí mo ti ní problem gangan nìyẹn pé ọ̀sán gangan ni mo lọ arú àlábá ìsọmọ mi tí mo bá dẹ̀ ti lálàá lọ́sàn-án báyìí mo máa ń ṣẹ́ ni. eléyìí ò ní ṣe mọ́ wa lórí ẹran bí aláìbí kò ní ṣẹ́ nu lé lágbára ti ọlọ́run. àmín ẹ̀wá ẹ̀wá mo kọ́ báyìí ọkọ mi ẹ jọ ẹ fún mi láyè ẹ jẹ́ kí n lọ yọjú sí lẹ́kọ̀ọ́ ọkọ mi ò balẹ̀. tó bá ti yá kan bẹ́ẹ̀ ẹ dìde kájọ máa lọ àjọ ah. máa débẹ̀ ni. ẹ wo ẹ má ṣèyàn mi. ọkọ mi ò balẹ̀ àníkẹ́ má ṣe ìyọnu ẹ̀yin ẹ jókòó ẹ bá mi mójútó àwọn ọmọ nílé ẹ jẹ́ kí mi lọ páàkì gbogbo ẹrù mi kí n máa lọ àsìkò sì wà fún mi láti lọ sẹ́kù àsìkò sì wà ẹ jẹ́ lọ jókòó ẹ jẹ́ kí n sáré lọ páàkì ẹ mọ mi láti ọ̀rọ̀ báyìí. ọdún kí ṣẹlẹ̀ ìjọba ìjọba òwúlélẹ̀ ọlọ́run má má jẹ́ ká lábúrò kó ṣe mú un dé. ẹ sáré jí láàárọ̀ kí ló ṣẹlẹ̀ jókòó kẹsì ni ilẹ̀ ń wá gan tẹ̀ ń túbú iṣẹ́ yóò ṣe iṣẹ́ yín o. ẹ fílẹ̀ kẹ́ni tó máa ṣe máa ṣe kí ló ṣẹlẹ̀ gangan èmi ò láì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. má dùn kankan sórí iṣẹ́ tó pè níṣẹ́ oníṣẹ́ yẹn jẹ́ kí mi máa bẹ́ẹ̀ ṣe nígbà tí mo dé lánàá nǹkan tí mo mọ̀ sí sí sí tv ni ibẹ̀ ni mo jókòó mo wò ó sún mi ojú kan ni mo wà mo dẹ̀ tún jí láàárọ̀ iná ṣé kí n tún jókòó kí n máa wo tv ni kò mú èmi lára jọ ọkọ mi jẹ́ máa ṣe jẹ́ bẹ́ẹ̀ tún gbogbo mi ṣe. ẹ̀dùn ṣe iṣẹ́ òkè sún ẹ̀yìn ni téèyàn bá ti wá sẹ́kọ̀ọ́ báyìí wá wo ọmọ ẹ̀ ó máa ń jókòó ni ẹ máa jẹun ẹ máa wẹ̀ ẹ máa sùn ẹ máa wo tv ẹ lè máa fresh kí ló kí ni gbogbo ilé ìta ẹ̀ ń ṣe ìgbọ̀ngàn o fẹ́ pa mí pátápátá nìyẹn kí n jókòó èmi tó yẹ pé ó mọ̀ pé mi ò lè má ṣiṣẹ́ ó máa rẹ̀ mí nìyẹn tó bá ní pé èèyàn fẹ́ gbọ́jọ́ kú ah. pé kí èèyàn pọ̀ jókòó bí mo ṣe dàgbà tó ìkíkọ̀ wá jókòó kí n máa wò á ah, iṣẹ́ ni bó o gbé fún mi gan máa ṣe fúnra mi. ó dáa mo ti gbọ́ ayé kí n fi yẹn wọ kíchìn kí tún kíchìn ṣe. o má ṣe yọ ni kíchìn tó fẹ́ lọ yẹn mo ti tún gbogbo bẹ̀ ṣe mo ti fa bọ́ mo ti mọ̀ gbogbo lẹ̀. àmì. Ah, tó bá débẹ̀ wàá rò bóyá wọ́n ń lò rárá ni. ó dà ẹ ṣe. ó mọ̀ kan ó kù bí ìbàdókò tí màá tún ṣe ń sìn ibì kan tí mi ò lè wọ̀ nínú ìwọ ló nìyẹn ìwọ ló lè tún bẹ̀rẹ̀ ṣe fún ara ẹ̀ mi ò lẹ́tọ̀ọ́ láti wọlé ìwọ ṣáà máa sinmi kó o jẹun kó o sùn dáadáa kọ́mọ mi lè máa mí nǹkan tó bá ti wọ ẹni kò máa ṣe kò sí nǹkan tó bẹ́ẹ̀ tún ṣe èmi ti bẹ́ẹ̀ tún gbogbo ẹ̀ ṣe ah mi ah, jókòó pé kí ló ṣẹlẹ̀. ṣé fẹ́ fúnra yín lápá tẹ́ńṣọ̀n ni ṣé píkṣọ̀ lẹ fẹ́ bèrè lẹ́wà pè mí bẹ́ẹ̀ yẹn èmi ti rò pé ẹ ṣubú ni. Ah, dáàdì láàrin àti mọ́mì láàrin ni. láàrin o. Ah, mọ́mì láàrin ọkọ mi ẹ. bàbá ẹ ni. bẹ́ẹ̀ ni dáàdì ẹ̀ ni àti mọ́mì ẹ̀. ọkí lórúkọ ẹ. màámi. Hm? kí lórúkọ ẹ. Chief Boye ló máa ń pè wọ́n ṣé mọ̀ wọ́n rí ni. Bóyá dà mí. Bóyá dà mí. Màámi, bóyá dà. Màámi. wọ́n ṣe rí mọ́ fótó eh, dáàdì àti mọ́mì ẹ̀ nìyẹn mọ́mì ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ni mọ́mì kí ló dé òun ọ̀dá mi ló bọ́ ṣe lọ sínú ilé mo yìí lọ gbé báàgì ni mọ́mì ṣe mo máa lé mọ́mì tí o mo lé mọ́mì tí mo fi báàgì gbé lé wọn dé gáràjì mi mi ti ẹ̀rí ẹni tó jọ mọ́mì rárá oh, àmì o ìyẹn mo fi pè é o. mi ò ní fẹ́ kó parọ́ fún mi kí ni nǹkan tó ṣe fún mọ́mí gan because kò possible gan mi kọ́ picture dáàdi mi àti mọ́mí kọ́ dẹ̀ ní àwọn fẹ́ kúrò àwọn fẹ́ máa lọ sílé kí ló ṣe fún wọn. kí ló wo náà ń sọ tí ò mọ̀ mí ni kí ni mo fẹ́ sọ fún mọ́mí mọ́mí tí wọ́n wù yẹn ṣé ó jẹ́ ní tó máa bí lájọ tí mo ti mọ mọ́mí wọn ò bínú rí mọ́mí ò bínú tó yẹn. after the picture dáàdi mi àti ah, mọ́mí mi oh no then she left. ah she just went home oye mi o. okay um o ṣàṣọ kí village lọ lọ. ẹ ah, eh, tó bá ṣe village mọ́mí ò mèèyàn pọ̀ lẹ́kọ̀ọ́. Okay. Ah. um kò sí wàhálà mi ò ní fẹ́ kí wọ trouble ara ẹ̀ o mọ condition ẹ̀ o oh, jẹ́ ká wọlé lọ sí ká lọ change then ká lọ bá wọn village. Hmm? bẹ́ẹ̀ dáadáa. gbẹ̀dú di méjì kò ṣe é sọ. kí ló ṣẹlẹ̀ àwọn mi fi sọ́ra rẹ̀ ah, ẹ ti fọwọ́ mi fi sọ́ra bọ́dá Saheed ẹ ti fọwọ́ mi fi sọ́ra bọ́dá mi fi sọ́ra lélẹ́yìn ah, bọ́dá Saheed o díẹ̀ sì kúrú. kí ni mo ti pé wọn rèé. yé bọ́lá sayidi. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. ọmọ ẹ̀ ti bàyọ̀ bọ́lá sayidi mọ́mí ló ti ṣe bọ́lá sayidi. kí ló ń ṣe owó lọ́kadà. yọ ọlọ́kadà yẹ ti payọ́ yé mu. ibi tí mo ti gbé wọn nìyẹn kí ni ẹ gbé wọn kí ni má bọ̀ báyìí. lọ́dà fún ẹ ọlọ́mọ ẹ kí ni wàhálà báyìí o. Màámi, màámi ẹ bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ló ń the sí life mi torí ọlọ́run fàámi ẹ̀ẹ́dẹ̀ lajú kẹ bá mi sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ àti nìkan la wà ń bí báyìí mo bẹ̀ yín eléyìí tó ti ń di pé ẹ̀ ń dákú ẹ̀ ń dèrò hospital kò ń ṣọ̀rọ̀ kékeré màmí ẹ̀ lajú kẹ bá mi sọ̀rọ̀ ọmọ ìyá ẹ jọ̀ọ́ màmí màmí èmi ò máa mi ẹ̀dẹ̀ jọ́gẹ̀ làjú yìí máa mi ẹ̀dẹ̀ wo condition mi ẹ má ṣe báyìí fún mi má mi. ẹ dọ́dọ̀ ẹ mọ̀ pé mo ti wà pẹ̀lú yín tipẹ́ àti mọ̀ àti pẹ́ láti ẹ jọ nǹkan tó bá ṣẹlẹ̀ síyàwó mi kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi because èmi ò rí pé èèyàn ń lọ sí ilé ọmọ èèyàn ó dẹ̀ rí nǹkan kan wá ṣáàkù ń on our way back ó tún wá collapse. ẹ sá ṣe rí bí mi ṣe sọ lọ gbogbo necessary test tó yẹ ká conduct ńlá ṣe ìkọ̀kọ̀ ò ṣe wọn ẹ ti understand ṣe BP wọn ló rise and later gan BP wọn padà bọ́ sí normal but BP wọn tó rise ní moment yẹn òun ló fa tó fi faint ẹ ti understand ṣe ẹ wá rí ọ̀rọ̀ blood pressure tá à ń sọ yìí gbogbo nǹkan àṣejù àṣejù bíi pé èèyàn mọtí lámùjù èèyàn ń pariwo ẹ ti understand tàbí èèyàn wà depressed ń ronú láròjù gbogbo àwọn nǹkan yẹn ló lè trigger action BP so ìgbà tó ṣe rí nǹkan tó ṣe wọ́n gangan ni pé ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí wọ́n rí tó trigger BP wọn tí BP wọn dẹ̀ ṣe rise yẹn òun ló fà tán fi collapse ẹ̀ tí mi mọ̀ bóyá àlàyé mi yé yín. Hmm? fantastic so kò ń ṣe pé bóyá wọ́n ní chronic disease kankan àbí anything no gbàtẹ́dẹ̀ lọ́dọ̀ gentleman yìí ni wọ́n ti kúrò ọ̀nkọ́ ẹ̀ ojú mi ẹ̀yin ni mo bá lọ́rọ̀ kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ yín bóyá tí wọ́n fetí gbọ́ àbí tán fojú rí tẹ̀rọ pé ó lè cause gbogbo kìnìyàn. Um, kankan ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ mi and um, estate ni mo gbé kò sí nǹkan tó lè fà bí ariwo tó lè trigger nǹkan tó ṣẹlẹ̀ sí mi but nǹkan tí ìyàwó mi kan sọ fún mi ni pé wọ́n mi rí picture dad mi ah late dad mi then the next thing wọ́n dẹ̀ ṣàjáde and that was all. picture. yes mi understand bí picture dad mi ṣe máa fa nǹkan tó lè mú wọ́n picture. picture dad. yes sir.

láti mọ̀ pé Gbóyèga ni mo rí mo fi ojú mi méjèèjì rí ni. Ah! Ah! Láre sá ó sọ pé Láre Bóyè ni mò ń jẹ. Bẹ́ẹ̀ ni sá. Jọ kí làpèjà Bóyè yẹn. Um, bóyè everybody máa ń pe pop sí mi. But mo ti come across àwọn document wọn rí tó jẹ́ pé full name wọn is Gboyega. Gboyega. Ẹ má bínú sá o. Ẹ jọ̀ọ́ bóyá tẹ bá lè bá wa tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀. Because inú òkùnkùn birimùbirimù lèmi àti ìyàwó mi wà. Mọ́mí mọ́mí mọ́mí. Mami, what is going on? Kí ló ṣẹlẹ̀ mami? Ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi, ẹ ṣe àrí condition mi ṣe fẹ́ pa mí ni mami, do you want to kill me? Mami, kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí n àlàyé sí bó ṣe Okay. mi. Ok. Ẹ rí bàbá Okay. bí mi lọ. Ok. Àmà méjì péré, àmà méjì péré ló bí èmi àtàbúrò mi ṣe wá rí èmi àti àbúrò mi yìí a sóò nífẹ̀ẹ́ ara wa débi wípé a lè fira wa sílẹ̀ tí ìbá sí ilé tábúrò mi bá fẹ́ jẹun tí ò bá rí mi kò ní jẹ ẹ fẹ́ gbọ́ tábúrò mi ò bá rí mi tó bá fẹ́ sùn òun wá sójú ẹ̀ ọ̀dà ah. eh, mi tí mo wà yìí tí bá délé ebi ti ń pa mí eh, n lè jẹun eh, ẹyin kí ni ẹ. ibi tí wọn náà lọ sáré lọ pé kí èmi lọ sọ́dọ̀ àwọn supplier wa so by the time tí a méjì bá fi máa dé a bá máa pàdé ìbáraẹnìbọn kan tá a ti kó jọ kí a kó jọ ṣùgbọ́n. ọ̀dà mi ẹ wa mo ò nílé lọ o àwọn ìdẹ́bí máa ní kí n dá lọ náà tí n bá dá lọ síbi ìsìn báyìí ó máa wà bọ́rìn náà ẹ̀ẹ́dẹ́yìn náà bá lọ bẹ̀ yẹn ṣé kò ní bọ́rìn fún yín ni ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ̀yin ẹ̀gan decide ibo ni kákọ́ lọ nínú méjèèjì. <laughs> àwàdà ẹ pọ̀ ṣé o fẹ́ sọ fún mi pé o ò lè ṣe anything láì porí mi sí lọ́ọ́bí tó yẹ kó lọ́jà ẹ̀kọ́. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi mo lè ṣe anything ikú àjọkú ni ah. àjọ máa máa wà pọ̀ always ni. ọ̀rẹ́ tẹ wá fọ́ọ̀dì síbi every every day anyway ọ̀rọ̀ ẹ ti yé mi ọmọ kan tó máa ṣẹlẹ̀ hmm. Hmm, ah ìbò làwa lè kọ́kọ́ lọ ní méjì ọmọ kan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn pípì èmi ṣe lè toast wọn máa mú sí wọn lórí nǹkan tó yẹ kí n pẹ́ so já ọkọ lọ bí tí. ẹsẹ̀ ń sọ̀rọ̀ ní ẹgbọ́n mi ó yẹ bọ́ sí wàhálà jáde. oyè ìka dáàdi ẹ má bínú tí n bá ń fọ́lọ̀ sítórì yín dáadáa ṣé kò ń ṣe pé nǹkan tó ń ṣe sọ ni pé èmi àti ìyá um sorry èmi àti Bisola pé cousin ni wa. Hmm. Okay, okay, okay, mo ń gbọ́ story yẹn. tó nu fẹ́ rí mi ní pàjáwìrì bá. wàhálà ti wà o. wàhálà. wàhálà ti wà o. irú wàhálà wo. mo ti lóyún. Hmm. mo ti lóyún báwo ló ṣẹlẹ̀. irú ọ̀rọ̀ wo nìyẹn ọkùnrin tẹ̀gbìn tó bá ṣe nǹkan tá a jọ ń ṣe ọmọ kó máa dún yíjọ kan ni ó ah. dẹ̀ ń béèrè pé báwo ló ṣe ṣẹlẹ̀. kí la máa ṣe ń sìn wo èmi kò rò pé nǹkan tá a máa ṣe ni pé kó sọ fún àwọn parent ẹ kí mi ò lè sọ fún àwọn parent mi o that's the only solution. sọ fún dáàdì ẹ tó dẹ̀ mọ̀ pé dáàdì ẹ burú dáàdì ẹ na gidi náà tó fẹ́ kí dáàdì ẹ pa mí ni pé mo fún ẹ lóyún báyìí tó fi ń sọ̀rọ̀ báyìí. ó yẹ kí ló fẹ́ ká ṣe báyìí kí ló fẹ́ ká ṣe. ẹ bèbè mo ń wò ó bóyá kò ṣe oyún yìí torí èmi mo ti ṣe tán náà. mi gbọ́ dáadáa kì í ṣe oyún kì í ṣe oyún ní ẹnu ẹ kì í ṣe oyún ó dẹ̀ ló nífẹ̀ẹ́ mi. baby i love you bọ̀ kò ń ṣe ọ̀rọ̀ olóyún náà ẹ́ wo inú táìmù yìí ó ṣe máa lóyún táìmù yìí sórí tó bá ṣe oyún yìí a máa fẹ́ra wa ó dẹ̀ ṣe máa bímọ dáadáa ẹ́ that I can assure you. mi ṣùgbọ́n mi mọ̀ ọ́ tí mo fẹ́ ní ṣẹ́yún rí láyé mi ìyàwó mi wo oyún yẹn ìyẹn ti problem mo máa fi lo àwọn èèyàn tó bá jẹ́ àgbo ni àbí oògùn mo máa wá ah. oyún yẹn máa wálẹ̀ with no time. <sighs> ọ̀la mi fẹ́ ṣe é. it's okay. mi fẹ́ ṣe é. it's okay baby. <laughs> Fadékẹ́mi ta ló fún ẹ lóyún ó lè sọ̀rọ̀ wọ́n sọ oṣù kú kílẹ̀ ló fún ẹ lóyún ọ̀rọ̀ ọmọ mi. ta ni tó fún ẹ lóyún o fẹ́ jẹ́wọ́ ìwọ tó gbọ́n ọgbọ́n láti yọ oyún tí ìyá ò bá kẹ́ńgọ́ o fẹ́ sọ mí dàgbà alẹ́ tí n bá mú ẹni tó fẹ́ lóyún mo máa ṣàwẹ́lẹ́wẹ́lẹ́ ni. màá balẹ̀ jẹ́ màá bọ̀nà jẹ́. nísìn mo fẹ́ wákàtí mẹ́rin kó lọ mẹ́ni tó fẹ́ lóyún wá àìjẹ́ bẹ́ẹ̀ fadékẹ́mi ìwọ fúnra rẹ màá ṣá ẹ màá tún yọ oyún yẹn nínú ẹ kó lọ mú àṣẹṣẹṣẹṣẹ ìyá ẹ̀ sọ fún. kí ló ṣẹlẹ̀ tó fẹ́ já mi ra ọ̀rẹ́ mi wàhálà ti wà o. wàhálà irú wàhálà kí ló ṣẹlẹ̀. fadékẹ́mi ti lóyún. o ti fún fadékẹ́mi lóyún báwo lè ṣe how come. ẹ wo ta iṣẹ́ yẹn ò máa tá à ń ṣe nǹkan tó wà important ni pé bàbá ẹ̀ ti mọ̀ bàbá ẹ̀ dẹ̀ ti ń lu inú léṣe pé kó jẹ́wọ́ ẹni tó fún un lóyún ẹ kò lè kó sọ pé wọ́n lo fóònù lóyún gbà tó yẹ pé wọ́n lo fóònù lóyún. ah bọ̀dá mi ó dá ẹgbẹ́ ìnífẹ̀ẹ́ mi o kó sọ fún dádì ẹ pé òun èmi mo fóònù lóyún dádì ẹ máa pa mí náà. èlé pa ẹ irọ́ ni ọkàn balẹ̀ wo ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó àwọn yorùbá gan bọ̀ wọ́n ní pé ikọ́ ẹni òun di méjì kì bì ní. bọ̀dá mi ó dá ẹgbẹ́ ẹ̀ understand ẹ mọ̀ pé dádì fadékẹ́mi burú náà ṣe fẹ́ kó pa mí ni. ó mọ̀ kó tó ṣẹlẹ̀ kò lè pa ẹ́ a máa ní ìdásí lọ rí wọn ni. adé sọ̀rọ̀ wọn nà ó tán àkílóṣe nǹkan tó wá pọ́npọ́n ẹ̀ sókè tó ń bẹ̀rù fún nìyẹn kó tó nǹkan tó yẹ kó máa bà ẹ́ lẹ́rù náà. bùdá mi ó dà pé understand reason tí mo fi pè wá síbi ni ẹ jẹ́ ká kúrò nínú ilé ìsìn báyìí. ìkan tó sọ o fẹ́ sá lọ o fẹ́ họ ah ní lẹ́yìn ìgbà tó fọ́mọ lọ́mọ lóyún tán o wá fẹ́ fi ìlú lẹ̀ o fẹ́ sá lọ ṣé o fẹ́ kí ìyá jọmọ lọ́mọ pa ni bóyá mi wà tẹ̀fí ń sọ̀rọ̀ báyìí sẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ni sẹ́ẹ̀ fẹ́ kí n kú sínú ìlú yìí ni tẹ́ ẹ bá understand ó dà pé lásán tẹ máa rí mi nínú ìlú yìí o. kí ló dé ṣùgbọ́n fẹ́ lọ kùnà kí ló fẹ́ lọ ṣe tí wọ́n á jẹ́ lásán tí máa rí ẹ mo fẹ́ lọ kú o mo ti sá lọ nìyẹn o. Ah, o lè lọ ibo ló lọ. mo lè lọ. àwọn àánú ìlú èyí máa bẹ̀rù nígbà tó mọ̀ pé òtọ́kùnrin ṣe kí ló kí ló kí ló bóbìnrin lájọṣepọ̀ fún lọ. ó dáa pé nǹkan tí mò ń sọ yìí yé yín. yọ ẹ mama ẹ mama lọ ṣe nǹkan tó wẹ̀ òní ká. àbí irú kàtìkàtì wo lélẹ̀ tó lọ gbọ́n. ee bàbá mo yín náà dẹ̀ bí ah, mo tọ̀. bó ṣe ní nìyẹn ṣùgbọ́n ìfàdékẹ́mi tí bàbá ẹ̀ fún lóyún tó lọ sẹ́kọ̀ oyún tó ní nígbà yẹn mi ní ìfàdékẹ́mi o oyún tó ní nígbà yẹn ọmọ tí mo fi bí ní Bísọ́lá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó jókòó ìkọ́nú bí Bísọ́lá o ẹ̀gbọ́n bóyè ga ni wọ́n wọ́n pọ̀ dúró fún mi gẹ́gẹ́ bí ọkọ nígbà tí bàbá ẹ̀ sá lọ táwọn ẹbí mi ní kí n bọ́kọ wá. ẹ kàn sọ. Ah, báwo ni ọmọ wa ẹjọ Gbóyèga ńkọ́. Gbóyèga ò sínlé. Gbóyèga ò sínlé ibo ló wà lọ. látànà Gbóyèga ti kú lọ torí ìgbà tó dé lálọ́ sọ fún mi pẹ́pẹ́sẹ̀ o kò ṣoyún kan kò ṣoyún pé òun dẹ̀ máa sá lọ àtànà yẹn sì kò tí padà wà nílùú rí o. Gbóyèga ti kú ti kú lè Gbóyèga ti sá lọ that mi mi ò tí ì ṣú ọ̀rẹ́ àtànáṣá ló ti ń wà kó tẹ̀ ti padà wá sílé. gbígan wálé ah, tèmi bá mi o tèmi bá mi tèmi bá mi gbéga ti sá lọ ah, dáàdi mi wà pa mi o. ní ó sì lè padà wálé lé ní tó ṣe é. ti sá lọ gbéga ti sá lọ. Adébítẹ̀, nígbà tọ́mọ mi ti mú ẹ wá pé wọ́n lọ fún mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo rò pé ìkan nínú àwọn ọ̀dọ́ ìlú yìí tó máa ń fẹsẹ̀ rìn gbérégbéré tí ò níṣẹ́ ìkan ni wọ́n ló fún lóyún. Torí ní ìrọ́mọ mi pẹ̀lú ọkùnrin kankan rí látọ̀jọ́ tí mo ti bí. Ìgbà tí mo jẹ́ wá rí pé wọ́n lọ fún lóyún. You are a very responsible guy. Ṣórí, lára àwọn ọmọkùnrin ọ̀dọ́ ìlú ìtọ́ máa ń mú iṣẹ́ wọn bí iṣẹ́, òun ni wọn àtàbúrò ẹ̀ wà. Tíyàn bá fún oríyìn lọ́mọ, ìyẹn ò lè regret. Mo dẹ̀ mọ̀ pé ìyà ò ní jẹ ọmọ mi lọ́dọ̀ ẹ̀. Àdúrà tí máa gbà fún yín ni pé kọ́lọ́ ń ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀. Ah, Adébítẹ̀, mo máa fẹ́ kó lọ rí àwọn ẹbí ẹ̀ kẹ́ bára yín ṣèpàdé. Mo fẹ́ kẹ́ tètè wá mú ìyàwó ẹ̀ abó fẹ́ kí n máa bá ẹ bọ́ oyún. ẹ ẹ sà kò sí problem máa èmi náà lọ lé màá lọ bá àwọn fámìlì mi sọ̀rọ̀ so a máa wá láti wá ṣe necessary thing sà ṣèpọ̀ láìpẹ́ ní kíákíá gan ni pàápàá. ọmọ gidi ni. ẹ ṣe gan sà ẹ ṣe ẹ ṣe sà Mami. Mami. Mami mi ẹ̀dẹ̀ tó gbogbo ilé fún mi for years ẹ jẹ́ kí n mọ̀ pé bàbá ẹ̀ ni bàbá mi wọ́n ní ẹ̀dẹ̀ pera ẹ̀ lábí àmọ́ báyọ̀ ni ẹ ti máa yẹ mi jẹ́ báyọ̀ ni ẹ ti máa yẹ mi jẹ́. Kí ló dé? Ah! Ah! Ah! Ah! ajá ń gbá lájúgbó jùgbú ta ló máa gbọ́dọ̀ yìí ah, come in please ah, Mr. Larry congratulations <laughs> ìyàwó yín ti bímọ àgbóhùn yá. Ah. thank god thank god ọkùnrin àbókùnrin. ẹ <laughs> eh, gbogbo lọmọ ṣùgbọ́n bouncing baby boy. oh my <laughs> god Oh, <laughs> thank you thank you ṣeun eh, ṣeun. ó kàn thank you doctor but kí ló dé tí àwọn nurses ń wá kó mi láyà sókè tí mo ṣe dé wọn lè sọ fún mi pé ìyàwó mi bọ́dà ní ẹ dókítà ní kí n wá ra wọn ya mi ti já. Eh, no ẹ má jẹ ẹ sá ah. um, ṣẹ́rí rírí tọ́ni kẹwàá rí mi sá kò ń ṣe pé torí ìyàwó yín bímọ nìkan but torí àwọn circumstances tó surround ọmọ tíyàwó yín bí ó ti yẹ yín. ẹ má bínú ṣé àmọ́ àwòké. she is fine. ọmọ mi náà kọ́ ṣáláṣí. Eh, orí ọmọ yẹn gangan lọ̀rọ̀ wà wọ́n bí ọmọ yẹn prematurely ni ó ti yẹ yín seven months and a few days. ṣe rí àwọn understand àwọn situation kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní family wa báyìí tí i'm very sure pé òun ló ọmọ yẹn ṣe wá báyìí ọ̀ ṣe ṣáṣọ pé ó máa wà òkè. of course ọmọ ó máa wà òkè máa wà òkè just that uh, ẹ máa ní láti fún wa ní time there ó ti láti fi mójútó ọmọ yẹn kàfi ṣe necessary things. Okay. Um, Oswala in as much as ẹ bá ti ní wọn Of course. Then mi ò ní choice. Ẹ ṣe ṣé mo lè lọ yọjú sí ìyàwó mi àtọmọ. Ah, why not? Uh, no, ẹ you just see how we. but tomorrow, I'm a máa one time díẹ̀ We must ṣe sọ lẹ́ẹ̀kan. Ó ti ọ̀rẹ́ ẹ yọjú sáwọn nọ́ọ̀sì. you're welcome sir, you're welcome sir. <laughs> Olólùfẹ́ fẹ́ràn mi o, eh bó ṣe ń ṣe ẹ wo ẹ ṣe jẹ́ ká gbàgbé àwọn ọ̀nà adult ni wọn ètò ẹ̀ka mójútó wọn gan ọmọ tó fi sílẹ̀ èdè báwo ló mẹ́rin ṣe sọ báyìí. ọ̀nìkà fún sílẹ̀ náà kí ló máa jẹ́ kí ló máa ẹ bá mi wá wọn méjèèjì bá mi wá mi sódà sí láàrin náà ah! ẹ fọmọ sílẹ̀. Ah! ẹ nígbà tó sọ pé ẹ rí wọn oh. báwo lọmọ ṣe fẹ́ survive ṣáwa ni ká máa fọmọ lọ́yàn ni. àbí wọn tó tó yọ náà àkókò tí kí ó dàbí ṣé wọ́n ni àbí mi ìmọ̀ yìí tó tẹ̀lé wọn nú ẹ̀yìn méjèèjì street kan wà tí wọ́n ní wọ́n lọ tí wọ́n náà fẹ́ lọ ríyàn kan bẹ̀. ọdún bàkú street. ọdún bàkú bá mi lọ́wọ́ wọ́n bẹ̀ jọ́ torí ọlọ́run má jẹ́ fojú sí kó àwọn ọmọdé ìbọn lọ́wọ́ bá mi wá wọn. bá mi lọ́wọ́ wọn má lọ ṣe. ṣe ṣe ká tún wá wọn lọ síbẹ̀. láti wá wọn ni mo lè sọ. ẹ má wọn lọ síbẹ̀ lọ jẹ́ kọ́ lọ́wọ́. jẹ́ lọ. àwọn bíbélì wọn ni kí ló ṣe lọ́wọ́ ẹ̀ ṣàlàyé fún wa. ẹ jẹ́ pé ojú yóò bá ní ká máa ṣàlàyé ká pè é jókòó ká máa ṣàlàyé. àti ọ̀dọ́ mi ti mú ọ̀rọ̀ kọ́ bá mi wọ́n mọ̀ ọdún ẹ̀wọ̀n jẹ́ lọ ẹ jẹ́ wọn wò lọ ọmọ lásán wẹ́n pé wọ́n ṣe bíbá ọmọ ni. àmọ́ àmọ́ àmàlí wọn hmm. ṣùgbọ́n my dear lẹ́ka lójú sọ̀rọ̀. aláìfẹ́ tó funfun nẹ́nẹ́ ó di púpọ̀ ọjà ìfẹ́ wa dùn wá iná ó dé wọ̀ ọ̀gá mi níṣẹ́ lọ́sàn-án. never be my brother. You can never be my brother. You are my husband. I love you too much. I can never let you go. I love you too much. And I cannot even start to imagine my love without you. I am scared. I'm scared of the outcome tí nǹkan tá à ń ṣe tó máa Larry there's nothing. for my pé ó ní nǹkan kan tó ń rí tí wọ́n fẹ́ Larry I love you so much. I can never imagine my life without you. I can't live this world without you. Ṣọmọ. Sure mo ti fún wọn lọ́mọ kàn máa bọ́mọ fa mo dáṣì wọn lọ́mọ sí we can go far away we can go to we can go to Cotonou we can go to Ghana we can go to Dubai I, we can just go far away from there I can't live without you I love you. <laughs> That's a good idea. Let's go. Too. I love you so much. I can't do without you. <laughs> I love you too much. you will never be my brother. No, no. They want to lose you. They want to lose you. Ọjà ìfẹ́ ṣe é kọ̀ ẹ bá wọn ní ìfẹ́ àtàtà ẹni bí ọkàn mi ó di sọ inú ẹ̀kú àmúmọ́ra egungun ìfẹ́ jíjẹ pẹ́sẹ́ ó pọ́nmọ́ lẹ́ni lọ́wọ́ ah, ìfẹ́ dòdò. Huh? kí ló ṣàlẹ̀ tó pè mí kí ló dé. èmi kò wé àṣẹlẹ̀ lórí. ṣé mi ò sí lè wọlé sọ́dọ̀ ọmọ mi mọ́ ni kí ló dé. ṣé èèyàn ọmọ náà lè yá wò. àwọn ni mo wá wò. Ah, mọ mi láti bí ọ̀sẹ̀ kan kéèyàn tí kéèyàn mọ̀ á sí ọ̀dọ́rin ọ̀dọ́rin náà ti àlátìgbẹ́ ni bẹ́ẹ̀ tún ṣe mí yẹ mí bọ̀bẹ̀ ó tún ní jẹ́ dàbí surprise kò mí. wọn ìwálé ah. wọn sínú ilé. ẹ tún gbé e lọ mi. ìrọ́dọ̀ pa ah. ìwọ ni wọ́n rán sí mi wọ́n ní kó sọ fún mi pé àwọn òsínlẹ̀ wọ́n wà nílé o mo máa lọ bá wọn ó ṣe máa ní wọn wà wọn òsínlẹ̀. ọ̀dọ́rin náà. wọ́n ti jí kúrò láàárọ̀ yìí wọ́n ti jí kúrò láàárọ̀ yìí ìwọ ni wọ́n ní kó sọ fún mi pé àwọn òsínlẹ̀. ẹ ẹ nùtúrú ẹ ẹ. Bísọ́lá. ọ̀rọ̀ ò pọ̀ ọ̀rọ̀ ò kúkú pọ̀ àkàwé rẹ̀ ló pọ̀ ọ̀rọ̀ tá a dì ní gbódógí ó déwé kókó ó fàyà. nígbà wo wá ní ibo lẹ wà àgùntàn ó lọ ó dọ́lọ́ kò dá. ẹ sì dúró sọ́tẹ́ẹ̀lì ọmọ wa ń kọ́ ó wà lọ́wọ́ mọ́mì ẹ̀ mọ́mì máa tọ́jú ẹ̀ àbí kí ni gbogbo ilé ìbá nítorí ọlọ́run báwo lára tiẹ̀ náà. èyí ó ń kún nǹkan màá bẹ̀ sọ̀rọ̀ létà ṣùgbọ́n ọlọ́run á wa mọ̀ṣẹ́ ọlọ́run á wa yọ́nu ilé ọ̀rọ̀ àti ẹ̀ kọ́ mi. Ah. Báyọ̀ Báyọ̀ what's up? Mo wà báwo ni? Mo wà okay. Mo náà ló ní kí n wá rí ẹlẹ́yìn. Jọ mo ń bọ̀ sún sẹ́yìn o ti súnmọ́ mi jù. Ó tún mọ̀ mi. Gbogbo ẹ̀rọ ọkùnrin. Ẹ ẹ̀rọ ọkùnrin mi jọ ọmọ olúwo ló pe rẹ̀ náà. Ìlú. Hmm. Ṣé kò sí? Ní wọn ọmọ olúwo ni ẹsẹ̀. Abẹ́òkúta lè mọ̀. Abẹ́òkúta níbo lábẹ́òkúta? Ọmọ Agọ́ka gbọ̀ngàn ni àgọ́ka hmm. owó àbígbàgbùrà ní ìṣòro àgọ́ka ó sì tó ọláwálé àbí kí ló pe hmm. sọ́ni mẹ́. ọláwálé ọláwálé. ṣóbáyọ̀ ọláwálé ṣóbáyọ̀ oògùn kan náà wàá máa lọ máa gẹ́ back sí ẹ. má hmm? lọ bí tí báwo wọ́n ló pè ó da èmi ni mo tún ọ̀n pè ẹ báyìí mo ò pè ẹ mọ́ máa lọ máa gẹ́ báyìí first mo fi ń bọ̀ mo sáré bọ̀ ni pé ah bóyá ìmọ̀ àti ẹ̀kọ́ tájọ sọ ti pé ọ̀rọ̀ ìfẹ́ ìmọ̀ àti ẹbí tó ti fẹ́ wọ̀ náà ni. má jẹ́ kí n kúrò ní múdù fẹ́ o ṣó burúkú ni ẹ̀ ó fẹ́ máa fọ́ mi lóyún lónìí mo ní kò bọ́ síta má gẹ́bà tí ọmọ bóyá fámìlì ni wá jẹ́ ìṣe kọ́kọ́ lọ bèrè náà ó dá mi ò yẹ́ ẹ̀rí máa lọ ah, bá ọmọ wọn ti ń para náà ah, olórí burúkú ha o gbọ́dọ̀ wà mú a lọ lámilámi ni má lọ ó dà máa gẹ́ bá tiẹ̀ ah lórí burúkú lélẹ́yìí o lórí pé ó fẹ́ kàn wá sàmì jẹ ni ogun tún dé báwo dé má lọ. mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ dénú kò ṣe ṣàjẹ ìjọ. bóyá bọ́sítà bọ́sítà. ọmọ wo wèrè bó ṣe ń fọ́ mi lórí tó stubborn ó fẹ́ wá ṣàyànjẹ òun parọ́ ọlọ́ọ̀bù lórí burúkú ẹ wo wèrè bó ṣe fẹ́ ké irọ́ náà ni lẹ́yìn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ tó ń sìn breakfast ni ta ló mọ̀ bóyá kọ́sí èèyàn gan ni kéèyàn tó lọ fọ. mami mami ọlọ́run ti ṣe o mo ti mọ fi tẹ́tí fi sọ́ra wa ọlọ́run tí mo fi tẹ́tí wa níbo ló wà. ẹ ẹ believe pé látijọ́ ìta ti ń wá wọn Claremont Hotel ọ̀nà lọ́ọ̀dì sí Claremont Hotel ní gas hòtẹ́ẹ̀lì tó wà nísàlẹ̀ rí kò jìnnà sílé wọ́n bí náà. gas lampe ni ma. ibẹ̀ ló wà o ọ̀rẹ́ mi Samson eh. òun ni receptionist òun ló jẹ́ kí n mọ̀. olùwàṣìm olùwàṣìm olùwàṣìm. ṣé bí sọ́lá àti láàrin ni àwọn. Eh, ah, eh! àwọn méjèèjì. àwọn méjèèjì. ọlọ́run ti ṣe báyìí kó mọ̀ owó jẹ́ kí n sáré mú kò kí n pe bàbá yín. má lọ o àjọ àjọ máa débẹ̀ ni. ẹ bí sọ́lá ọlọ́run ṣe wù yà. ṣáfṣáf. Larry, I understand your feelings. I understand your feelings. Wọ́n mọ̀ pé nítorí ẹ̀ ni ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ ṣe sá wá sí hòtẹ́ẹ̀lì. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, òótọ́ ọ̀rọ̀ dẹni sọ pé ká má sọ. Lókìá, mo mọ bí ìfẹ́ ṣe ń ṣèyàn lára. Mo dẹ̀ mọ̀ pé ìfẹ́ ṣòro yọ lára èèyàn téèyàn bá nífẹ̀ẹ́ nǹkan àti ah, gba irúfẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ onítọ̀hún ó máa ń difficult gan nítorí kò sí nǹkan téèyàn ò lè nífẹ̀ẹ́ o lè nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ o lè nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ o lè nífẹ̀ẹ́ ìyá tó bí ẹ lọ́mọ o lè nífẹ̀ẹ́ dádì ẹ o lè nífẹ̀ẹ́ ìyàwó ẹ in fact o lè nífẹ̀ẹ́ animal tó ń sìn ìfẹ́ la pé ìfẹ́ lé nígbésí ayé ẹ̀dá tí wọ́n bá dẹ̀ ti nífẹ̀ẹ́ anything ó ṣòro yọ kúrò ní ìgbésí ayé mo mọ̀ tó nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣùgbọ́n kò sọ́nà bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí i wò ó jẹ́ ń sọ gbọ́ngàn fún ẹ láre ìwọ ti settle down sẹ́kù o ti ń gbé ìgbé àlàáfíà lẹ́kọ̀ọ́ you can go back to Lagos kó dẹ̀ fi Bísọ́lá lẹ̀ fà wá níbi ìyá ẹ̀ mọ bó ṣe máa bá sọ̀rọ̀ tó bá padà sékòó ó lè pẹ́ kífẹ́ yìí tó yọ kúrò lọ́pọ̀ tó bá padà sékòó anything tó lè mú ẹ máa rántí ìfẹ́ tó ní sẹ́gbọ̀n ẹ̀ bóyá píṣọ ẹni o bóyá aṣọ ẹni o bóyá bàtà ẹni o yọ kúrò ńbẹ̀ fi ránṣẹ́ sí wa tàbí kó sún anything tó lè mú ẹ máa rántí relationship tó ní sẹ́gbọ̀n ẹ̀ lọ sún and move with your life nǹkan tí ò possible ni kò ṣeé ṣe àti pé àṣà wa culture wa ò fàyè gbà á wọ́n lè máa ṣe nílùú bòmí o bóyá amẹ́ríkà wọn àbí ní àwọn ìlú bòmí kákàkiri sórí yorùbá tí ilẹ̀ yorùbá táwa wà kọ́ṣọ́ ò fàyè gbà àṣà wo ò fàyè gbà yọ̀bọ ò ní gbàgbàkúgbà ọmọ bàbá méjì ìgbé kan fẹ́ra wọn sílé kò possible nílẹ̀ yorùbá yorùbá láṣà lóòótọ́ eh, ọmọ ti wọ̀ ṣùgbọ́n ìgbà ìmọ̀ nìyẹn tẹ bá mọ̀ ẹ̀yin gan ò ní ṣe tó fi ọmọ lẹ̀ fáwa níbí a máa tọ́jú ẹ̀ a máa tọ́jú ìyẹ́ kí ló fẹ́ kàn yàn máa sọ nípa yín tó bá tó stage kan ojú máa gbà wọ́ náà tì ojú máa tì ẹ̀ tọ́ bá bẹ̀rẹ̀ sí ní nàka sí wà tẹ̀kún ẹ̀ ìfúngàn máa nàka sáwà tàbí kì í ṣe nǹkan tó dáa so kò ń ṣe nǹkan tó possible Lanre please má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá rárá ọmọ ti wà mí pẹ̀lú wa ìyá ti wà mí move on with you at place mo mọ̀ ẹ́ pé ó lè take ẹ three years kó tó bẹ̀rẹ̀ sí ní gbàgbé ìfẹ́ tó ní sẹ́gbọ́n ẹ̀ but sooner or later ó máa gbàgbé náà ni it's a gradual process díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹ̀ and you move on please ìyá ẹ̀ ti ń bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ mo mọ̀ pé òun náà ó sì wọ̀ lára for now but òun náà máa gbàgbé ó pẹ́ ó yá náà ni ẹ fọmọ́lẹ̀ fáwọn láàrin please ìjọsìn àti ìjọba ọ̀rẹ́ ti bá ọjà ìfẹ́ wọn ló wà inú ọmọdé èmi ni mo bí Bisola and I will keep telling you the the truth please please do it now. Mommy, mommy, it's <laughs> so easy. So easy, mommy, no. But... <laughs> <laughs> ta ló máa sọ pé kò tó ṣí ẹ̀yìn kó má sunkún ta ló máa sọ pé kò dùn ṣòro pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí èmi mi ò ronú ẹ̀yìn gbogbo ojoojúmọ́ ni mo fi ń sùn ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo gbà fọ́lọ́run mi lórúkọ ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wá ṣẹlẹ̀ báyìí ọkọ mi a ti gbà pé òun ọmọ ṣe nǹkan tó ṣe yìí ṣùgbọ́n tó bá mú wọn tó o ṣe àwọn aya fi wá ṣẹ̀sìn wọ́n máa wọlé yóò lójú tì mo bọ́ ṣe ń wọṣọ ìyá kiri mo bọ́ ṣe ń wọṣọ ẹ̀sìn kiri jẹ́ ká wá fi ibi tó dùn ṣé ká wá fi pamọ́ sínú aṣọ ayábùwà wọn náà abẹ́rẹ́ ìyá ẹ̀ abẹ́rẹ́ ọmọ. mọ́mí ẹ stop mọ́mí stop ṣe rò pé ó easy ni kò easy ṣé mo mi tẹ́mi àti láre ti bẹ̀rẹ̀ ni we started from the school mọ́mì láre ló disvirgin mi mi mọkùnrin mi lájọ tí mo ti mọ láre no ẹ imagine pé kí n dìde lẹ́nìkan kúrin mi wárí òwò mi náà. Mommy, I can't do that. <laughs> I love Larry so much. I love Lara. I can't do that, mommy. No, ẹjọ́, no. No. no, no. No. Ah ṣe é so kọ́ mọ́. Ah. kò ń ṣe fọ́ọ̀tà àwọn pípọ̀ yìí dádì dádì ẹ̀ ṣẹ̀dá lọ́nà ọ̀rọ̀ and I begged you. begged you, I begged you, mo bẹ̀ yín kẹ́jẹ́ my máa family. Daddy, mo bẹ̀ yín kẹ́jẹ́ my máa family. Mary, can ló share? Come, sit, sit, sit, sit. What happened? Dad, I'm not happy. I'm not happy at all. You know, dream kí ló ṣẹlẹ̀. dad lórí nǹkan tí mo bá yín sọ láti jọ iná ni ẹ ṣe fún mi. you want me to change your school. no sir. Um, a change of wardrobe. rárá. oh oh oh oh the promise i made concerning a trip to dubai. no dad tí mo sọ wọn pé kẹ́ mú mi lọ village bó tiẹ̀ jẹ́ nǹkan dad please àwọn ọ̀rẹ́ mi gan tó bá lọ sí village wọ́n máa ń gist me a lot and nǹkan tí mo ń sọ yẹn ó lè jáde nínú examination but mi ò ní experience kankan pa village at all èmi náà fẹ́ máa rí àwọn odò àwọn ẹranko oríṣiríṣi daddy please na. I get you Larry ìwọ náà fẹ́ lọ sí village kó swim pẹ̀lú àwọn ọ̀rẹ́ you know in a river a flowing river um, kó tún ní opportunity láti ká fruit kó rí ewúrẹ́ kó bẹ ewúrẹ́ ṣeré you know ọ̀rẹ́ ti yé mi um, ó mọ nǹkan tá a máa ṣe ṣé bó mọ ọ̀rẹ́ mi òkìkí. yes of course màá gbé ẹ lọ sí village ẹ. Eh? tó bá dé village yẹn wàá like ẹ̀ wàá ní first hand feel of what it means to go to a village eh? but sori village ti màmá ẹ Tabi village tèmi bàbá ẹ ah, there will be no go areas for you. dad kí ló dé tẹ̀lé méjì kí n lọ sí village ọ̀dọ̀ yín. Ah, àwọn arógbogbò jẹ́ nìyẹn you go there ṣé bó bá ṣe ń wọlé sínú abúlé yẹn báyìí náà máa ti rí star ẹ wọ́n ti rí ìràwọ̀ ẹ wọ́n ti mọ gbogbo nǹkan tó fẹ́ dà lọ́la. ó má jà lọ síbẹ̀ yẹn kò tí yẹ Right, but máa mú ẹ lọ sí village Me, wá wá ní nice time wá wá you catch fun more than enough fun. Dad, are you promising me now? Of course. Ah, Larry, don't worry. Ah, look at you. It's well past your bedtime. Go upstairs, go upstairs, go upstairs. Pẹ̀lẹ́. Eh? Woke up one morning. Told my daddy I'm leaving home. Going up to the city tomorrow, even though I don't know where to go. Daddy says, Daddy Larry. Kill ló dé? Life in the city is unbelievable. Nǹkan kan ò ṣe yín lẹ́ta gidi bẹ́ẹ̀. Nígbà tẹ kúrò lókè tẹ sọ fún mi pé ń jáde. Mo rò pé tiẹ̀ ti lọ nígbà tí mo débi tí mo bá yín mò ń gbà. Ah, kí lẹ ṣe ń ṣe bí látẹ̀kọ́ tẹ ti kúrò lókè? láàrin ni. kí ló ṣọmọ. kò sí ìfọwọ́ tó ṣe láàrin but the landlord that I know tó ń wọ̀n ní pẹ́ gbọ́ meter break nsìn gbàrà tó ń bá dẹ̀ ti lọ́lidé nǹkan kan ṣoṣo tọ́mọ mi máa sọ fún mi fóun need tí n bá béèrè pé kí ló fẹ́ kí n ṣe fóun á ní òun fẹ́ lọ sí village. ẹ kí ló wá wrong nínú kọ́mọ́lù village yìí. rẹ mi ló ní máa sọ fún ẹ nípa ọ̀rọ̀ yìí mi ò fẹ́ kọ́mọ yẹn lọ sí abúlé mi mi ò fẹ́ kó lọ síbi tó ti bí mi. báwo ni èèyàn ṣe máa bímọ tí ọmọ òun ni mo rírun èèyàn tí ò ní mọ ibi tó forí èèyàn sọlẹ̀ sí gan kò ní mọ ìyá èèyàn kò ní mọ bàbá èèyàn kò ní mọ ẹbí kọ̀ọ̀kan mọ́yàn láṣàkúdáyà. mi ò fẹ́ kọ́mọ yẹn lọ sábúlé mi sẹ́ẹ̀. kí ni reason tí ò ṣe lè lọ èmi gan tẹ fẹ́ sílé láti ọjọ́ tí mo ti mọ̀ yín mi mú ẹbí kọ̀ọ̀kan mọ́ yín èmi gan rísìkì ni mo fi ń fẹ́ yín bí mo ṣe wà yìí ọlọ́mọ àìkí nǹkan ṣe yín olúwẹ̀ dáràn nìyẹn. kò sí nǹkan kan tó máa ṣe mí kò sí nǹkan kan tó máa ṣe ẹ àtijọ́ tó ti fẹ́ mi kí ṣe nǹkan kan ṣẹlẹ̀ ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ náà wọ́n gbàgbé ọ̀rọ̀ à ń lọ sábúlé à ń lọ sábúlé níṣẹ́ ni kò bá mi sọ fún láàrin pé kò lè lọ sábúlé bàbá ẹ̀ ẹ́ nǹkan tí mo fẹ́ kó sọ tó ṣe nìyẹn tún fọ̀rọ̀ yín lẹ̀ náà. ẹ wọ́n lọ ni Life in the city is unbelievable. You could get broken nose, you were just a little boy. You may never find your way. I know I could òun lẹ tí mẹ́gbẹ́ ògiri òun náà ń tàn sọ kí ló dé. kí ló dé kò dáa ní ohun orí experience kiri ẹ̀ ní o dé abúlé kankan irú mi ò mọ ọdún mi gan mo dẹ̀ fẹ́ máa rí àwọn ọkọ̀ báyẹn fún èmi náà lè sọ̀rọ̀ ń pa ẹ̀ mo ń fi ìṣẹ̀lẹ̀ bá mi sọ fún un bó tiẹ̀ jẹ́ nǹkan nínú adùn. ọ̀rọ̀ tẹ́mi náà ń bá wọn sọ nìyẹn mo dẹ̀ mú kọ́ lọ́wọ́ á fi sí wọn lọ́kàn láti gbọ́ ìwọ máa wọ̀rọ̀ ṣáà má bá wọn fi ṣèjà sùúrù náà la máa fi yanjú gbogbo ẹ̀ má lọ fi yẹn máa ṣe wọ́n wọ́n wọ́n sí dáàdì o fílẹ̀ fèmí má bá sọ̀rọ̀ but next time nǹkan go to Shilini Mashimo. when your parents are talking man, let him make the ògiri it's very wrong to do that. ọlọ́run àfihàn ṣoṣo ti rí báwo enjoy láti village yìí. ẹni ìní kò ní dọ̀la lẹ́ni lẹ́ni ló máa sọ fún mi ibi tó ti wá gangan tó bá tilẹ̀ sọ wàhálà máa ṣẹlẹ̀ lẹ́ni ayé èèyàn ni ẹ kí ló dé but darling àtijọ́ tó ti fẹ́ mi kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà. nǹkan kan ṣẹlẹ̀ bọ́ ọ̀tá àmọ́ kan tó lè ṣẹlẹ̀ lọ́la lẹ́ni mo fẹ́ mọ̀ kí ló dé tá a lè mọ̀ bí tó ti wá kí ló dé yóò lè mọ̀ lú ẹ mi ì mẹ́bí ẹ mi ì má rẹ̀ mo bí adúrò ọmọ gọlọ́tọ̀ gọlọ́tọ̀ ẹ fún ẹ mi ì mẹ́tọ́ mi ì mẹ́tọ́ bí ẹ kí ló dé mi mẹ́yẹ tó ṣú ẹ ọlọ́mọ jẹ́ kí n dẹ́rọ̀ kẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé mi ní sùúrù tó ni. yóò lè dáràn kankan wọn ti sọ fún ẹ pé kò sí nǹkan kan tó. wọ́ọ́ gbogbo má bàmí sọ lẹ́ni ni mo mí ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo mí ìnẹ́ni mi ì bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rẹ̀ tí ìbá ti mọ ibi tó tún wá tí mi mọ rírun tí mi bá àwọn family ẹ̀ sọ̀rọ̀ báyìí báyìí wàhálà máa ṣẹlẹ̀ nílùú. ó di aṣọ mi mú. bẹ́ẹ̀ ni mo sọ. má jẹ́ kí o ṣàdílé bàbá mi gùn mí náà. kó gùn ẹ ọṣà wẹrẹ wẹrẹ sìn ah. ọṣà ìdílé wo lẹ sìn ìdílé tó mọ wo lọ ṣàtẹ̀sìn ìdílé tàrí ẹ mọ wo lọ ṣàtẹ̀sìn ọṣà wo sìn bẹ́ẹ̀ tí mi mọ̀. look wàhálà tó ń wá wàhálà tó ń wá yìí tó bá jẹ́ kí n yọ sí ẹ ò ní like me at all. bàbá mi ráyè wèrè ṣé àwọn english wèrè tó bá bá mi sọ àmì ráyè tí o lẹ́nu ẹlẹ́ni i'm in for you i'm in for everything you want to bring. ọ̀rọ̀ ẹ ti yé mi oh. èṣù kan dàbí pé ó ti wọnú ilé wa. ṣebí ṣù lẹ́yìn mi mi ò dẹ̀ ní jẹ́ kéṣù yẹn kó tó lé àjẹ bàbá ọmọ àjọ lọ́wọ́ ni tí ìbá ti mọ tó wọ́n ní báyọ̀ mo fẹ́ mọ kọ́lọ̀ èṣù ni ṣé dúdú ni ṣé láàlú ni kí ló ṣe báyìí ṣọ́ọ̀lọ́. Balógun. Balógun. Nígbà wo ni àti dáadé mò ń lò? Wọ́n pẹ́ tó ìtàn ní ọjọ́ ṣíṣe gbélé kan ṣe. Ẹ̀rù mi wà interested in going to any village again. Ṣàkóso mo amúgbùfẹ́ mi lọ sí bóyá any London or US anywhere nǹkan tó máa gbà láàrin àti dáàbò mi ní òfin. ẹ bọ̀ ṣé èyí tí mo wá ṣe ti pọ̀ jù báwo lèyàn ṣe máa bí odidi ọmọ fún yàn tí ò ní mọ ibi tẹ́ni náà ti wà ṣé ṣé ayé gbọ́dọ̀ bá wa gbọ́ ṣebí torí pé ó jẹ́ inú ilé ẹni láti ń jẹ́kútẹ́ ní dòdò ni mo ṣe ń wo báyìí ṣé àwọn aráàta gbọ́dọ̀ bá wa gbọ́ ìtàn ṣe tí bàbá ẹ̀dẹ̀ ń ṣe ló léńgbéléńgbé láti jọ ìjókòó tí ò mú wa lọ sílé ṣó dá báyìí ṣé súnmọ́. ṣeun. Ah! Ah! Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Daddy, because of your selfish interest, you buy me. Imagine, Amy, Amy, what did you do, Jiwo? a ẹ̀jẹ̀ mi lájọṣepọ̀. Ọmọ bàbá mi, ah no, no. Oh. Ìṣọ̀lá. <sighs> Ìṣọ̀lá. <sighs> I can never forget all the memories we shared together. ah how far now. báwo ni ṣe kọ́ ẹ báwo ṣe rí ayé tẹ̀ sí ẹ. ẹ mọ̀ pé èèyàn lè fẹ́ mi problem wọ́n ní kí n bèrè ẹ̀kí báwo lè exam mi. a ṣe wọn ta lè ṣe o. Ah, àbí àwa náà ṣe wọn ta lè ṣe adẹ ti dúró síta báyìí náà nìyà. ẹ bẹ́ẹ̀ mi láàrin òkè mi ò rí ẹni tí n kọ ìjẹ́rìí láàrin ẹbí kù owó pàdé yìí wá ẹ ọkọ òdòdó owó ẹ òdòdó owó ẹ ah. ojú ò dé bẹ láti jù á. o àtẹnu wa fún yẹn. wọn ní wọn fọ ìrẹ̀lẹ̀ wa rí nílé náà ah, bóyá ẹka bóyá ẹkàwé dáadáa. wọn làágùn ní tiẹ̀ lórí mo ṣe ń làágùn ní. bọ́ a ti ṣe wọn tá a lè ṣe bó ṣe sọ ah. all the best. <laughs> all right now kò sọ àlà all right now later. Uh, Sọ́lá ẹ fíwèé ni ẹ o mo ti ẹ waste time rárá rárá tó fi ṣe tán ah, ah. ṣé mo pé ìgbà tí wọ́n jáde mo ṣì lọ extra thirty minutes kí tó lè jáde. Ah, but kí wàá fẹ́ waste time fún yes wọ́n fún wa ní hmm. seven questions wọ́n dẹ̀ ní ká answer five and luckily for me wo seven questions ẹni mo mọ̀ mo dẹ̀ pick five tí mo feel pé mo fẹ́ ṣe mo dẹ̀ ṣe then mo bọ́ta kí n fẹ́ máa waste time fún ga ọlọ́run ajẹ́ káwa náà jọ yín o ká mọ̀wé bíi tí yín báyìí. kàrámù alájà fẹ́ máa di bọ́ ṣé owó kí mi mọ̀ kí ìwọ náà fi kó ní ìwọ náà ni ọmọ mi ní ẹ̀ náà train you now so ọmọ tó yá bá bí nǹkan yá ló máa jọ yeah so ṣoṣà ṣe dáadáa ṣá. mo trust ẹ so wọ́n ní mo ń dúró de um, bóyá ká lọ fi yẹn rí hod ẹjẹ àlọ làwọn àmọ kọtọ fẹ́ rí wa fún so let's go and sing now. ah everybody come wo mi ni wọ́n nígbà. Um, a dúró de wa nígbà tí àpẹẹrẹ ìtàn. Mm, that's uh, that's very thoughtful of uh, both of you. That's uh, that's good. So báwo ni uh, papers ni mm, ladies first Bisola Jenkopo let me hear you out. <laughs> it was okay. It was fine. I did my best. Sir. Oh, that's good. Uh, any difficult questions? Uh, uh no reason. Okay. And um, just that um, questions now direct. ó ní àwọn attached question a b but i did my best sir àwọn àìfikókọ. Ah, ah, ah, mama má sọ̀rọ̀ fún má sọ̀rọ̀ fún <laughs> let him speak for himself uh, genius you are eh, no <laughs> Lanre so how, was the exam. yeah to me it was interesting quite interesting because um, our questions there wọn ò i came prepared and. Um, In fact, we will send questions anymore. Mukoni that it picky to my hand anymore marks. And I did it. Then I left the hall. <laughs> That's very, very good. Uh, uh, we are always proud of both of you. And we're very proud of both of you. Very proud of both of you. And this uh, notable institution of ours is also proud of you. <laughs> Sherry, me. Um, even the VC himself, acknowledged acknowledging immediately. and ah, mo gbọ́ tí wọ́n sọ pé wọ́n ní gift ńlá fẹ́yìn méjèèjì i think during uh, your convocation. Uh, yes, yes, yes. And um, that also brings me to ìdí tí mo fi invite ẹ̀yin méjèèjì. Sherry, ó ní exam kan tá a máa ń ṣe annually. Yes, uh, organized by the NIMN body. You know, it's, it's an annual thing and um, you know, uh, institution need to decide láti jẹ́ kí ẹ̀yin méjèèjì lọ represent wa fún tọdún yìí sì ṣe pé slot méjìlá ní. Wow, <laughs> that's a great news. yes, <laughs> yes, yes, yes, yes, yes. Wow, oh, that's very good. And uh, moreover, ìdí tí a fi choose yín ni wípé ó dá wa lójú wípé ẹ máa yege bọ̀. Yes, because over time tá a ti ń ṣe exam yìí àkókò yege rí apart from two thousand and fifteen tó jẹ́ pé eh, student lọ represent wa he, he, he came up as um, with uh, I think second runner up or so nígbà yẹn that is that is our highest point so I know that uh, with both of you representing this institution I know by the special grace of God mo mọ̀ pé ẹ máa yege bọ̀ and uh, ṣe máa bá wa ṣe. yeah we can we can sure yes um, sure um, a ní any other choice than to go and represent our school yes. And um, moreover, it will be an opportunity for us to flex muscle with brains from other institutions of the country. It's a privilege. Oh. Yes, That's exactly what came to my mind a ti máa ń ṣe exam ní school yìí táwọn lecturers ti tiwa táwa mọ̀ ló máa set exam then ló máa mark ẹ̀. So this will now stand as a privilege tá a bá lọ síta tí àwọn professor tí a mọ̀ from nowhere wọ́n máa wá sẹ̀tẹ̀ wọ́n máa tún màkì i think ìyẹn ìyẹn máa jẹ́ good way to round up from this um, eh, institutions. Yes. Um, that's, oh, that's that's that's very that's very thoughtful of both of you that's very good that's very good and uh, Sherry um, we got the letter a bit late mm? so uh, we have just one month to prepare so ṣe rí i pé ẹ ní a lot láti ṣe yes just one month ẹ ó yá ẹ ṣe ti ẹ rí that's that's the more reason tí mo fi ní láti get a, uh, eh, you know previous past questions from you know the previous exams don't ṣe tẹ́lẹ̀ so that both of you can have the synergy to work together and study together. Oh, máa jẹ́ kó wá here for me? am I right? Yes. okay that's very good. Uh, you're welcome you're welcome you're welcome ìgbà wo lè máa parí exam Uh, Friday sir. Yes. Oh, this Friday? Yes. Oh, that's good. That's good. That's good. So you have the weekend to at least relax and cool off the brain. Yes. Uh, okay. Uh, Larry, you come and meet me in the office okay. next week. Okay. Get the past questions. Okay. Both of you study together, and I wish you success. Thank You're welcome. Thank you very much. You're welcome. Bisma. Yeah. Ah, oh, it's ready. It's ready, Oh. You understand? What's oh, the time now? I need that lost library. I can put my computer put them up We are ó dáa, ìwà wọlé, tí bá dẹ̀ ti freshen up, adẹ́jọ́ máa lọ. Um, Bọ́sẹ̀ má jẹ́ kí n wọlé ẹ jẹ́ ká sáré ṣe nǹkan tá a máa ṣe mo lè dúró kó sáré freshen up then ká rush down to the library no time to check time. but láàrin jẹ́ jẹ́ kí n understand kankan kí ló tó yìí jẹ́ pé every time tó bá ti wá bíbá ìtìbá ní kó wọlé ò kì í fẹ́ wọlé ṣé mo fẹ́ gé ẹ jẹ ni. ẹ eh, because every time tí wọ́n á sọ̀rọ̀ ẹ̀ mọ̀ on purpose yes kí n kọ́ yẹ ká fẹ́ lọ kàwé ni mo ṣe wá báyìí then there is no point máa ní mo wọlé àtẹ́pẹ́ ó ní nǹkan tí mo wá ṣe and aside that ìfẹ́ ayé yéèdì mo máa need privacy mi kọ́ lè máa wọnú ilé anyhow now yeah you should understand. bó jẹ́ kó o ti bá need privacy mi ni màá máa sọ fún ẹ̀ náà bó ṣe ń ṣe every time tó máa ń máa ń jẹ́ kí n máa feel somehow ó dá mo insist wá wọlé tí bá dẹ̀ ti freshen up á dẹ̀ jọ máa lọ. um um sorry èmi náà insist that we should go to the library first tá bá ti kà ń kó ta kà tán màá mọ̀ pé achieve aim wa for for the day you understand after that àlèwà náà fẹ́ padà wá ní kí wọ́n wá sílé ẹ̀ but before then we have to go to the library first. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. no stop now stop. àtàmọ́lẹ̀ ti ṣe àárẹ̀ ti fi ah. ṣé ṣe mí ìwọ nìkan ṣáà o bójú bá o. yeah hello. olólùfẹ́. Um, okay. ok uh, mo hope pé ẹ̀yin méjèèjì ẹ ti prepare oh that's good that's good uh, since to jẹ́ pé uh, the exam is just um, in two days uh, possible kí èmi náà kí n drive wá bá uh, but tí n meet up I, I trust you guys mo mọ̀ kẹ́ máa lo discretion <laughs> it's alright it's all right ẹ eh, bá mi send account details ẹ eh, jẹ́ kí n send the tí department ní fún yín tó máa cover eh, feeding at the cost of transportation ṣùgbọ́n ẹ bá keep it Bísọ́lá all right take care. Wow, wow, wow, wow, wow. <laughs> ah, congratulations, guys. Thank, Thank you very much. Ah, we're proud of you. Thank you. Jerry, eh, yàtọ̀ sí pé institution wa wow, wà proud of you guys. Ṣé mi personally? Èmi personally tí mo wà ń bẹ̀rẹ̀ pé èmi ni mo orchestrate pé no àwọn ọmọ yìí àwọn ló máa lọ ṣàṣojú wa. In fact, ẹ jẹ́ kí inú mi dùn personally. Thank I'm proud of you guys. Thank Particularly I'm happy. Thank I'm you, very very happy. We appreciate you too. And eh, ṣe wá rí the most wonderful thing that you guys ṣe dé wípé it has never happened in the history of this competition wípé winner àti first runner up wá láti the same institution. <laughs> This is record breaking. <laughs> Congratulations, Thank you, Congratulations. Congratulations. Yes, sir. Sherry, um, to be honest, sir, our going Yawadeno. It actually came as a shock because I expected. We didn't prepare for it, um, but àkọ́ṣà ṣe and to God be the glory. Um, <laughs> so thank you very much for standing by us yes, every sir. time. Yes, thank sir. you. Àṣẹ̀rí ẹ̀yin ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àní wíńdà rí débi first round hour. <laughs> Thank you very much. Yes, I really, really do appreciate you. Eh, gbogbo àwọn ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí wíńdà àti first runner-up gbogbo ẹ̀ ló máa ṣe fún yín ọmọ <laughs> dàbí òfófó they've given you a lifetime benefit dórí ilé tẹ máa gbé o ibi tẹ ti máa ṣiṣẹ́ o aṣọ tẹ máa wọ o oúnjẹ tẹ máa jẹ o it's a lifetime benefit. <laughs> Uh-huh. Thank you so much. Thank you, sir. In fact, we are proud of you guys. Ah, oh, thank you, sir. thank you, Oh my God. We're proud of you guys. Shelly, oh afẹ́ṣe kìíní tí mo pé ah a month ah ṣó máa lè tó fún yín àná ọ̀pẹ rẹ̀ ní much time. ṣe ọmọ tó bá ti mọ nǹkan tó ń ṣe o gbọ́dọ̀ nìke. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹtọ pé kì í ṣe my affection exam lẹni sọ pé ah kẹlẹ máa kàwé o education has been part of you. yes yes you know it's been part of you. ìkọ́ tá a bá ń sọ fáwọn ọmọ òde sí nìyẹn you know tó bá tó bá serious pẹ̀lú life ẹ̀ tó lọ school ọ̀ kó kọ́ṣẹ́ tó dẹ̀ fojú sí nǹkan tó ń ṣe at the end of the day wọn ló máa jàǹfààní ẹ ẹ máa wọ méjèèjì sìn are you not proud of yourselves. Yeah. Yeah. And I am proud of you too. Thank, Thank you. Congratulations, guys. Thank you very much. so I'll meet you guys uh, on the uh, Benchmark Markets and Benefits. All right, sir. Thank you so uh, much. Thank you very much. Thank Thank you. Oh, wow, wow. Congratulations oh, to you guys. Thank, Thank you. you. So happy for you. Thank, Thank you. Thank you. You know, I'm very judgy. Okay, okay, I'll show you. She's all right. Congrats once again. Thank you. Thank you so much. <laughs> Ah, uh, guy. Congratulations to you guys. Uh, thank, thank you. you. Thank you. Thank you. Sorry for the rest of the parents. No, that's Are you okay? Yes, no. No, what nonsense are you saying? No, the news is everywhere. Making kí What? Wọ́n máa ti dáadé wọn ti kú láàárọ̀ ẹ̀ náà wọ́n l'accident. Ah, irú ọ̀rọ̀ dẹ̀wọ́ don't stop now. Sọ̀bọ̀ ìṣe. Stop. Wọ́n fi ikú ṣeré náà. Pé dádì náà. So ah, o ti gbọ́. Ṣíkà show normal ṣá. Ah. Stop. Pé dádì pé dádì náà. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Ah! Yeah. Ó ti ṣẹlẹ̀, ó now. Even though ó dùn mí gidigidi gan. But there is nothing I can do about it. I need to move on with my life. even though mo mọ̀ pé my life will be miserable without Bisola but still still life must go on Bisola will miss you Bisola will miss dé kí ló ṣẹlẹ̀ kí ló dé farabalẹ̀. lọ́dún bọ̀dá láàrin ni o. kí ló ṣe láàrin. bọ̀dá láàrin wọn gbọ́ last date. láàrin last date. bẹ́ẹ̀ni sá. láàrin last date. níbo. ìgbà tó lọ sọ́nà èkó lọ́nà last date. níbo ló wá wà ó wà lọ́sípítù hospital. hospital wo. bẹ́ẹ̀ ni mo mọ side hospital yẹn. ọmọ bẹ bẹ́ẹ̀ ni sá. ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ẹjọ́ nọ́ọ̀sì wọ́n gbé patient kan wá síbi ẹ̀sìn ẹ̀ láàrin lórúkọ ẹ̀. ok adáàdì ṣe mọ̀ wọ́n rí mi síta. mo mọ̀ dáadáa ọmọ mi ni bí ọmọ mi náà ló ṣe jẹ́. ẹ̀yà bàtà máa fi gbẹ́ni àwọn síbi bàbí àìdè mi sà. kí lẹ̀ ń pè bẹ́ẹ̀. brought in bed. Yeah! Daddy. Yeah! Ẹ ẹ sọ pé ó ti kú. Yeah! Yeah! kalẹ̀ ọkọ mi. ẹ ká sàn. ká sàn ṣé ò bínú pé mo dá ẹ jókòó dé jókòó ẹ lẹ ẹ kújọ mẹ́ta. ni. mom ẹ this is Tọ́lání. okay my fiance. ah Ọlọ́run ṣe mo dúpẹ́ ẹ. Eh? fiancé ẹ ọlọ́wọ́ mà ṣe o látijọ́ yìí o ti ń dẹ́rù bàbí tí mo ti ní kó múyàwó wálé kí n àkàbọ̀ o gan ni. mo ní kí n fi surprise yìí. o ṣe o ṣe ṣe mo dúpẹ́ báwo wà ní. fine ma. ẹ iṣẹ́ wo lẹ́yìn ṣe o. doctor ni mi ma ní Federal Medical Center. that means pé Dr. Tọ́lání ni màá wá pè é báyìí sí. Ah, <laughs> ọlọ́run ṣe o ọlọ́run ṣe o. Eh, mọ́mí actually school ni mi àti Tọ́lání ti pàdé okay in fact nígbà matriculation la pàdé so àdẹ̀bẹ̀rẹ̀ fẹ́ wà bọ̀ láti ìgbà yẹn so èmi ti wá ní pé òkè ẹni tí mo fẹ́ fi ṣe àyà ní eléyìí. lóun ṣeun inú mi ti ẹ̀dùn látijọ́ tí mo ti ń sọ fún mi ìróbìnrin pẹ̀lú ẹ̀rí ẹ ẹ̀rù ti fẹ́ máa bà mí ọlọ́run mo dúpẹ́ o ó ti ẹ̀ dà surprise gidi gan ni dr tolani ìlú wo lẹ́yìn ti wá o. ọmọ èkó ni mímà ọmọ èkó apá àbò lọ́dọ̀ tí yín lẹ́kọ̀ọ́. actually mọ́mí mi ì family house wa lẹ́kọ̀ọ́ yìí bọ̀ àwọn dáàdi kò jẹ́ kí n mọ̀ pé èkó yìí ni mo ti wá. Ah, tọ́lání mi rò pé máa lè fẹ́ra yín o ó gbọ́dọ̀ mọ ibi tó ti wá gangan gangan iṣẹ́ orí kì í ṣe pé mo bínú sí ẹ o mi ò hate ẹ o ọmọ dáadáa ní o dẹ̀ ní respect but o gbúdọ̀ mọ ibi tó ti wá gangan gangan agboolé yín èèyàn tó wá láti Ẹdó ó máa sọ tó ń bí sèkó ó máa nọmọ èkó lòun ìtò wá látọ̀yọ́ tó wá láti Abẹ́òkúta gbogbo wọn tó bá bí wọn sèkó wọn nọmọ èkó làwọn ó gbúdọ̀ níbi tó orírun ẹ ibi tó ti ṣẹ̀ wá gangan. mọ̀mí ọ̀rọ̀ yín ti yé mi ẹ fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èèyàn àti dáàdì mi kó ṣẹlẹ̀ láàrin mi àti Tọ́lání right now you are talking ìwọ ti get the tí mò ń lọ. ẹ dọ́là mi èmi àti ẹni ìrìn àjò tamarin kan a ní láti lọ bá àwọn fámìlì ẹ kàn sọ fún wa ibi tẹ ti wá gangan. now you are talking. àbí bẹ́ẹ̀ ni tàbá ti ṣèyàn ṣe. Oh, oh, oh, ọ̀nà ti ṣí ṣé ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ẹ ẹ eh, eh, mi ìfẹ́ kó bínú ẹ ẹ. Eh, Told my daddy I'm leaving home. Going up to the city tomorrow, even though I don't know where to go. Daddy says, son, don't be a fool. Life in the city is unbelievable. You could get broken, no, you were just a little boy. You may never find your way. I know I could get lost. I know I could get broken. Forgive me, Father, for I've got to take a chance.